محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى والإجارة جائزة أيضا طيب bàbá àdúgbò àlàyé fún wa níwọ̀nba nípa káràkátà wọ́n tún wá bẹ̀rẹ̀ sí ní sàlàyé fún wa nípa orísun yẹn nínú àjọṣepọ̀ tó máa ń ṣẹlẹ̀ láàrin èèyàn sí èèyàn òun náà ni àlìkèjára àlìkèjára tó nínú tele laarin òun náà ni ara alikejara ara to màbáhẹ́tẹ̀ ń ni akudo mabahete wọ́pọ̀ ba àkùdó. manfaatin bi'iwad òun náà ni contract tọ́da lórí pé èèyàn fẹ́ jàǹfà ní kankan àmọ́ pé èèyàn sanwó ẹ̀ eléyìí ni wọ́n ń pè ní al-ijara ó túbọ̀ sí pé èèyàn yá nǹkan lò sanwó èèyàn rẹ́ǹtì èèyàn háyà rẹ̀ eléyìí ni wọ́n pè ní al-ijaratu nínú ṣẹ̀ríà tẹ́lá ní kí àwọn náà ṣe yàtọ̀ ní ìsìn láàrin al-ijara àti bay'a kí ni àtúntò wa láàrin káràkátà àti yíháyà kan nínú àtúntò wa láàrin wọn ni kí tá a ara nǹkan sọ̀rùn tàǹfààní ẹ̀ torí ẹni sẹ́yìn ní ramọ́tò lọ́dún yẹn fẹ́ sanwó fún ó fi ọmọ wa sọ fún yín pé kí ló sọ ọ̀dà mẹ́tò padà láti jẹta tó lé ògùn ni à kìí ṣe pé mo ògùn ìwọ náà ló ní mọ́tò ìwọ ni ó ní ọrùn ìwọ náà lọ làǹfààní ẹ̀. ṣùgbọ́n bẹ́ẹ̀ yálégbé tó yálégbé sanwó ẹ̀ ó ní wá àtúnṣe tó lè ṣe lára arúlé bá wọ̀ tí ò ní fa wàhálà o. nísìnyí ọ̀yálégbé òtútù sanwó ẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní lẹ sangara mọ́lẹ̀ àlẹ́ àwọ̀ mọ́lẹ̀ ìwọ náà ọmọ bíi ojú rówó ọmọ akókó lẹ òní yọ ọ́ kọ́dà kò sí ní ẹdí wọ́n kíkú tẹ́ tọ́ bàbá sì wò sùsùn tó ní òun fẹ́ òun fẹ́ tún lé rẹ́ ọlọ́wọ́ bá ti rí tọ́ àwọn ibi kọ́ mọ́ ajá páànù wọ́n máa yọ sílẹ̀ wọ́n máa kọ́ parun wọlé gba fẹ́ bẹ́ẹ̀ kí ni nílé ta níbẹ̀ mo rí pé ibi tá a wà fún àmọ́ abẹ́ gbé kẹ nígbè ń bẹ̀. tó ń torí pé ẹni tó háyà nǹkan tó bá ti bẹ̀rẹ̀ sí ní lo nǹkan nílò ẹni tó ní wàhálà ni. tó ń torí di eléyìí lórí jẹ́ pé ìyàtọ̀ mọ ra ó di tèmi àti mọ háyà rẹ ọ̀pọ̀ bẹ́ẹ̀ ni ẹni tó ra nǹkan ó ti di tiẹ̀ tó bá fẹ́ àfihàn yàn tó bá kó wọn jogún ẹ̀ tó bá sì fẹ́ wọn tà á tó háyà gan kò gbọ́dọ̀ fún yẹn o kò gbọ́dọ̀ fún yẹn ní nǹkan o torí pé níta àbá ní àkè bóyàn ẹni tó sì háyà nǹkan kò lè kúkú ó jogún nǹkan lọ́wọ́ ẹ̀ ẹni tó sì háyà nǹkan kò lè tà á ṣùgbọ́n tó lè tàǹfààní tọ́yàn tọ́ǹfààní náà lọ́yà tó lè tàǹfààní tọ́yàn bí kásẹ̀ ìgbà ṣọ́ọ̀bù ẹtí wá sanwó ọdún mẹ́ta ó wá ṣẹlẹ̀ pé ẹ̀ nídìí ṣọ́ọ̀bù yẹn mọ́ pé ẹ̀sìn ti lè fọ́dún kọ́ ọdún méjì. nínú àwọn ọdún méjì yẹn sẹ́yìn náà lè pe háyà fẹ́lómìn láì kó gbàyànjá lọ́dọ̀ bàbá oníṣọ́ọ̀bù yéé fẹ́ ta ṣọ́ọ̀bù ṣùgbọ́n àǹfààní sẹ́yìn sẹ́yìn náà lè ta fẹ́lómìn àlàyé gbogbo olú rẹ̀ ọ̀wà. ẹ̀yin háyà mọ́tò pé naira ni ojúmọ́ kan ti ń sọ from seven to seven ni wọ́n gbà wọ́n gbà lérò pẹ̀lú ojúmọ́ kan wákàtí méjìlá. so ẹ wá lo mọ́tò yẹn díẹ̀ sẹ́ẹ̀rì gbé fọ́ọ̀rù ẹ̀yin náà wà àlàyé rẹ̀ wà. bẹ́ẹ̀ náà ni nígbà sẹ́yìn háyà rẹ̀ tẹ ẹ kú tẹ ẹ tó lò tán ilé lẹ háyà ẹ ti wá sanwó ọdún kan ẹ̀yin wá sọ láìsí kọ́dún kan kó tó pé ní kíákíá bẹ́ẹ̀ bá ti kú náà bàbá olóòtú sọ pé tọ̀ bẹ́ẹ̀ máa ń wálé o àyè wà ń bí o àbí àwọn ọmọ yín àwọn mọ̀lẹ́bí yín wọ́n ó jogún àǹfààní àkókò tó sẹ́kùn lọ́dọ̀ yín àbí wọ́n ní jogún ẹ̀ ògbélé ń bẹnu wọ́n ṣàlàyé fún wa. tá a rẹ́sì wàá háyà nǹkan tá a rẹ́ǹtì ẹ̀ tá a yá lò títí ìgbà wo gan-an títí ìgbà wo gan-an ẹni ohun tá a háyà tá a rẹ́ǹtì o ẹni ẹni tó ní lólùfẹ́ fún akíká kú mbẹ́ níta háyà títí ìgbà wo ìlẹ́ni tá a háyà rẹ̀ lọ́dọ̀ rẹ̀ lólùfẹ́ fún akíká kú mbẹ́ tó gbogbo olú àwọn kan tó jọ ọ̀nbẹ nínú nǹkan wọ́n ṣàlàyé fún wa. abáni wal ijaratu jaiza ká yá nǹkan lò san wá àǹfààní rẹ̀ ọ̀tọ̀ nínú òfin ṣẹ̀ríà yẹn ni kí ìdájọ́ rẹ̀ ọ̀tọ̀. tá a bá háyà nǹkan títí ìgbà wo láti sanwó fẹ́ni tá a háyà lọ́dọ̀ rẹ̀ tá a bá háyà lé arẹ́ǹtì lé tí ká tó wọlé láti sanwó ni lẹ́yìn ìgbà tá a bá lo ilé tán tá a bá yà mọ́tò tá a wọ mọ́tò èrò ṣé ká tó sí láti máa sanwó ni àbí tá a bá gbé wa débi tá à ń lọ tá a bá tiẹ̀ tí wàá sanwó bẹ́ẹ̀ wo ilé bẹ́ẹ̀ wo mọ́tò kó tó di pa lò kó tó di pa àjàǹfààní ẹ̀ tó bá ṣẹlẹ̀ ike nǹkan kan ṣẹlẹ̀ sílé òfin aláǹfààní àti lè lo owó wa tẹ́ńbẹ̀ẹ́ tá a lẹ́sẹ̀ láti lọ gba owó wa àbá a lẹ́sẹ̀ láti lọ gbà á ìdí burúkú lọ fẹ́ ló sí òrùlé ilé dànù lórùlé lórí ilé ilé ti di kánkó kò sí gbé mọ́ bóun láti wá gbé wa tá a gbà àbá nígbà àwọn mọ́tò mọ́tò gbé wa lé èkó àárín àti ìdókùtìtì mọ́tò bá takú gbogbo ọgbọ́n gbogbo agbárí tí lò sí ẹ́ńjìnì kọ̀ọ̀kan gbọ́ wọ́n ti gbowó lọ́dọ̀ wa ń gáràjì ó tó di pé mọ́tò sí i àlejò bá dírẹ́bà fa wàhálà tó o ṣe bẹ́ẹ̀ tó bá jọba alájọ fún àbí kábàkámú tí kálukú tí wọ́n á ara rẹ̀ àbá ṣe sùúrù ni títí tí ó ti fi gbé mọ́tò míì dé láti gáràjì líta títí tó gbogbo eléyìí náà ọbẹ̀ nínú táwọn olùmọ̀mọ́ ń sàlàyé nírú báàbù yìí. tọ́ba bí ọ lóore pé táyà nǹkan lò sanwó ẹ̀ jọ àtọ́bí bẹ́ẹ̀ ni ó tọ́ òfin ṣẹ̀ríà. ìdí tó sì fi tọ́ ọlọ́wọ́n bá ní fẹ́ẹ́n arúgbó ànẹ́lẹ́kùn fẹ́ẹ́tù hùn ojú rọ̀ hùn. àwọn ìyàwó tẹ́ pọ̀ sílẹ̀ tí wọ́n ti lọ lọ tí wọ́n àsìkò tẹ kọ̀ wọ́n sílẹ̀ sí ọmọdé kékeré polówó kan bẹ lọ́wọ́ wọn tí wọ́n ń rì ẹ̀sìn mọ̀ pé tí kíkọ́ ọ̀lẹ́ bá ti ṣẹlẹ̀ tó kíkí gbogbo nǹkan tó tún lè mú ni máa tún wò pé ń bo lọ́wọ́ àti ní tí ò sí nǹkan tó kọjá tẹ̀lé lọ́sọ̀ọ́ akọ̀bìnrin lẹ́yìn tí ń bọ́ rí ma bó bá tiẹ̀ burú jù bẹ́ẹ̀ lọ bàbá lọ fẹ́ gbọ́ ọmọ rẹ̀ wọn náà ní gbarú eléyìí wọn ṣe pọ̀ mọ́ ọlọ́ narùn mọ́ ọlọ́ ọwọ́ afọmọ́lẹ̀ pẹ̀lú ẹ̀ òun náà sọ fún ẹ nísìnyí wípé òun ò lè bá wọn rí ọmọ láì gbowó ẹ̀ báwọn atanilé má tí wọ́n máa tiẹ̀ náà nìyá ọmọ tó náà ní tá a ti kọ́ra wálẹ̀ wàá sanwó ẹ̀ tẹ́lẹ̀ òkúkú màlà ọwọ́ afẹ́ màbáyìí ọlọ́run bá ní tí wọ́n bá ń bá yín rí ma lẹ́yìn kíkọ̀ tẹ́ ti kọ̀ wọ́n lẹ̀ fẹ́ẹ́tù hùnà ojú rọ̀hùn ẹ fún wọn lówó ọ̀yà wọn. èrè láàmú àwọn asán ẹni ìsìn ìgbà tí wọ́n háyà mọ́tò tí ó gbé ọ láti bí o dódò ọba ọmọ ibi tó ń lọ oṣù mọ́ bó ṣe mẹ́fẹ̀ẹ́ àti bí oṣù ṣe jìnnà sí i. ilé ìfowópamọ́ mọ́tò bá ní ẹ pé ẹ̀yin nìkan ní abẹ́ pé méjì èmi nìkan náà ní ọ̀dọ̀ ìjọba máa ń lọ ẹsẹ̀ òkúkú agbáni létí ọgbówó ìdí ni pé ẹ̀mọ́bí tẹ́ ń lọ ẹ̀mọ́bí òṣìṣẹ́ náà tẹ̀sí. ọ̀dà nísìnyí ọmọ bá ń rí mọ́ lẹ́yìn lẹ́nu tó máa ń fà nínú ọyàn rẹ̀ láti túrò rẹ̀ pé kan ó èlò ọ̀rọ̀ tẹ́ ẹ̀ fẹ́ jọ sọ mọ́ orí tẹ́ ẹ̀ fẹ́ jọ ríra ẹ̀ mọ́ kíláàsì ti bí báyìí. èlé lọ́mọ wa gbà tó ṣe ojúmọ́ lọ fẹ́ máa gbowó fẹ́ ní àbọ̀sẹ̀ọ̀sẹ̀ àbọ̀sẹ̀ èlé lọ fẹ́ máa gbà tó wá sọ pé ojoojúmọ́ ten thousand a okùnkùn gbọ́rùn mi ọwọ́ abú òkòwò ẹ̀rọ fún náà àtẹ̀yìn ní ìsìn báyìí every drop ó níye torí ẹ̀ sọ̀rọ̀ lọ ṣe garagara tọ̀lọ̀ ọ̀pọ̀yàwó rẹ lẹ̀ lásìkò tí wọ́n sì ní ìdí rẹ̀ pẹ̀lú aṣẹ́lu mẹ́nà ìlànà pẹ́t abẹ́nikawe àgórí ààrẹ lọ́wọ́ bá runu lọ bá òyìnbó bẹ́ẹ̀ tí wọ́n ti ń tọ́ ni pé ẹ̀yà ẹ̀ kó lè tọ̀ náà wọ́n á rí sọ gbogbo tí òrìṣẹ́ lára rẹ tẹ́lẹ̀ tọ́ba gbà ní ìsìn tó burú ilé ìjọba ló ti jẹ́ mẹ́ọ̀ ọwọ́ negotiable ẹlẹ́dúnadúrà lórí ẹ̀ tó rákú owó tó ń sọ fún ọ tọ́ba ti papọ̀ jù àwọn èèyàn náà ti dájà àìkànyọ́ ẹgbẹ́ ọmọ ẹ náà ní ọba wọn sọ wọn sanwó ẹ̀fọ́ wọn ló ti jóúnjẹ rẹ̀ àbíká ní jóúnjẹ ọmọ jù náà rí náà bàbá rẹ̀ àbáwọn ìyá ẹ dáhùn àwọn ìyá mi Ọlọ́run ọ̀rọ̀ ìgbà tí àwọn bàbá gan wọn kàn wá ṣiṣẹ́ fáwọn obìnrin wọn wá gba ẹrù fún wa wọn wá jìyà fún wa ó ní ìjọba ti lọ́kọ tó bá ti bímọ ẹ ọjọ́ ti tẹ́lẹ̀ o ọlọ́run máa bò yín láti rí o àwọn ìjọba tó dáa nù o ọlọ́run máa bò yín láti rí o tọ́ àwọn oríṣi mi ti ẹ̀yin náà mà ọjà títà lé o òjò yọ tọ wọn náà sì máa fẹ́ ka déèmù àti lè máa dá páálí omi ká máa wà á ẹ ẹ náà tó kọ́ lọ́wọ́ bá sílẹ̀ bóòbó bóòbó wọn náà lọ́kọ́. tó ìmọ̀ yẹn tẹ́sí máa bá yín ni wọ́n ti máa bá yín èyàn ó jáde ní ńgbà ní ilé òkú ojú títì lórí wàhálà tó ní màtó kìlọ̀ sí lórí. níbi tí àwọn wàhálà tí ìyàwó gbèkò tọ́pọ̀ dé. òṣìṣẹ́ ṣe tọkàn ọ̀fẹ́ mọ̀kójú kan ṣe pin. bẹ́ẹ̀ ni ẹ ti tọ́ma ọrọ̀ àtúntò wọ sùkúlù sùkúlù tí wọ́n ti ń gbowó gégége ní ẹ̀fọ́mọ́sí o bí wọ́n ti ń fọ́mọ́ o ẹ̀ máa fọ́mọ́ pọ́bílíkì o tọ́ ẹ bá ní public school lẹ́yìn lọ ó lè jẹ́ ajẹ́ ìmọ̀ ayé òsè bẹ́ẹ̀ mọ̀ yóò tún sí ọ yóò sí ọ ọ̀pọ̀lọpọ̀ bàbá tí wọ́n lé káàdù tó bẹ́ẹ̀ wá sanwó ọmọ yín yóò tún gbàgbà ló wù wá fọmọ síbi owó àmọ́ àtẹrílégbè ni kọ́mọ́ nípa àwọn ìyàwó wọ́n á máa di wàhálà yóò tún ẹ̀sìn ṣẹlẹ̀ ẹ̀sìn títí títí ọmọdé àti sẹ́kọ́ndìrì bí bá ti máa wọ ọmọ yín lẹ́nu à ọlọ́mọ sọ àwọn tí wàá bú wa o ọmọ ìyá alágbádá ni wọ́n ló ti lọ gba jáàmù ó ti lọ gba kí wọ́n jáàmù yẹn àgbẹ̀. wọ́n ti fi yìí títí títí ẹ̀yin fẹ́ ti jáàmù bẹ́ẹ̀. títí lọ́sà torí pé ọmọ wọn yunifásitì tó bá wọn yunifásitì ẹ̀rọ sùn wàlẹ́ òbí mi wọ́n jẹ bàbá ńláyà torí pé ọmọ ń lọ sùkúù yìí. àjàjà bá tún ní tó mẹ́ta yunifásitì tó ẹsẹ̀ sẹ̀tìlì ẹsẹ̀ máa gbọ́ tẹ̀lé ẹsẹ̀ máa ṣe tẹ̀lé ọmọ wa jáde. ẹ dákun bọ́mọ bá bẹ̀rẹ̀ sí ní ti sẹ́ kálukú gẹ́gẹ́ bí ọmọ lọ́dọ̀ bàbá àtìyá rẹ̀. owó àkọ́kọ́ tẹ bá kọ́ gbà tá lọ́ọ̀rọ̀ nínú bàbá àtìyá yín. nàá rí àwọn ni tájú ẹ̀ mọ́tì ẹ̀ tí ì sọ ọ̀jà sí ìyá fún. jẹ́ ń mẹ́sẹ̀ jẹ́ ń gbádùn àwọn bàbá àwọn ẹ̀rọ kófin náà tó ti sọ ẹ̀sẹ̀ dáadáa sí ayé ṣe dáadáa sí ààrẹ ṣe dáadáa sí ààrẹ ó ti wá kan bàbá. ẹ ti di pé gbogbo obìnrin máa tájẹ̀ ike ẹni tó bá dàgbà ju ọlọ́run fẹ́fẹ́ àbí àwọn ìṣẹ̀lẹ̀ sọ pé òun fẹ́ kẹ́ pé dàgbà jù lọ. ẹ rí i pé obìnrin bàtà ni bẹ́ẹ̀ rí i ọkùnrin kan òun dàgbà jù lọ ọ̀sẹ̀ àwọn kòkò nífẹ̀ẹ́ torí èrò tiwọn ni kẹ́ni tó bá dàgbà jù ní ọ̀kọ̀ọ̀kọ̀ kú àníyàn òjò bá ń lọ lọ́kọ̀ bá dàgbà jù yẹn lọ yóò tètè kú àwọn òbí wa jẹun ọmọ lájẹ yóò bá mú. táwọn ọmọ mọ̀ ọmọ bínú o àmọ́ bí máa ṣẹlẹ̀ nìyẹn ẹlòmíì fún ọmọ pé nù ń wọn bá tó wí ní ó mọ̀ pé yẹ́ẹ́sì yẹ́ẹ́sì kò sí omi tó dépò òkú síwájú ọkọ torí àwọn fìtínà tí wọ́n fẹ́ẹ́ ṣe àjogún ilé rẹ̀ àjogún ọmọ àjogún kínní àjogún kínní ọkùnrin mélòó ní di ọmọ ọmọ yẹn láàárẹ̀ pé ọmọ yẹn ń kó ká bàbá mélòó lẹ́rìí tó lọ sọmọ ọmọ lẹ́yìn pé kínní pé kínní express ni àmọ́ àwọn obìnrin wọn bá dàgbà jù bẹ́ẹ̀ lọ ọmọ tẹ̀lé wọn ọmọ fẹ́ mú débi ni tí wọ́n fi mọ ọmọ lọ ní olóògùn èyí ti rí àwọn ẹlẹgbẹ́ rẹ ti lọ́mọ ọlọ́ ọ̀rọ̀ ìgbà yìí ló ń fi ọ́ ṣé ìgbésẹ̀ nìkan. so àpèjúwe kí wọ́n á ra sórí nu àyà yìí o wọ́n kọ́ra wọn lẹ̀ òfin kọ́ mọ́jẹ ń di ọmọ nfa àmọ́tẹ́ ìbá tún bá wọn eré má yóò ti gbowó. kọ́dà ó máa ń ṣẹlẹ̀ kóbìnrin mi tọkọ bá kọ́ ọ lẹ̀ báyẹn ó sì mọ̀ yìí pé ọmọ wà ní ẹni tí wọ́n máa rèé wàhálà ó lè sọ ọmọ lu ọkọ láyà ẹ̀ bá àjọ kú ẹ̀ bá àjọ ti kọ̀ọ̀kan ó. àbẹ̀yẹ tí ẹ̀ ti rí ètò wọn ọ̀kọ́ ọ̀lẹ̀ tó bímọ ta ìtìmọ tó ti tọmọ sílẹ̀ tọ́lọ. irú àwọn yẹn ọlọ́mí ẹ̀ fún wọn lówó rẹ̀ o tí wọ́n lọ dá wa ó lè mọ tó ń dá sínú ara obìnrin ó lè ó lè wọ bíà ọjà rí. tòun torí di eléyìí báyìí ẹ̀ fún lówó rẹ̀ owó tẹ́ fún yẹn oníwàgbẹ́ ti fi ní àjò kí ló bí àjò àlìjára. ìgbani ṣiṣẹ́ àǹfààní kan fún mi gbowó ilé bí owó ọ̀yà ọlọ́ni ẹ fún wọn lówó rẹ̀. bákan náà mímọ àdìsí anábẹ Muhammad àmọ́ ẹ̀rí tó mú táyà àǹfààní nǹkan sanwó rẹ̀ tọ́. mímọ àdìsí anábẹ sallallahu alaihi wasallam. Ànábì ní thalathatun ana khasmuhum yawmal qiyamah. àwọn ẹni mẹ́ta kan o èmi gan-an lẹni tí wọ́n gbàjà wọn jà tó bá dijọ́ gbẹ̀ndà àlùkìyà. àbáwọn mẹ́ta kan wà tẹ́sán mi ní ń dojú ìjà kọ wọn tó bá dijọ́ gbẹ̀ndà àlùkìyà. ànábì fúnra rẹ̀ òní ò dojú ìjà kọ wọn tó bá dijọ́ gbẹ̀ndà àlùkìyà alákọ̀ọ́kọ́ kọ́ ọ máa dé káwọn bá àjọ kan náà ẹni tí anábì ó dojú ìjà kọ ẹni tí wọ́n ti dojú ìjà kọ yẹn sí ẹ bá alákọ̀ọ́kọ́ ẹ̀yìn kọ́lọ́ ní ó tún àṣírí wọn fánábì tánábì ó fi dojú ìjà wọn alákọ̀ọ́kọ́ rọ́jò lọ ẹ ọ̀ pé ẹ rí ثم غدر ọkùnrin kan tó ṣe wípé nítorí tèmi nítorí tèmi lẹ́nìkan ṣe ìrànlọ́wọ́ lẹ́nìkan ṣe ìrànlọ́wọ́ tó màgádà lẹ́yìn náà lọ́wọ́ àjàmbá wọn. wọ́n ràn lọ ìyẹn lójú ayé ànábì sallallahu alaihi wasallam. tí wọ́n wò ó pọ̀ tàmá nàbì wọ́n wò ó nínú àwọn ẹbí rẹ̀ ni wọ́n ràn lọ pẹ̀lú nǹkan kan pé yóò dá padà ọwọ́ ajá bá wọn ànábì náà lọ́wọ́ ìgbà kan tó bá bẹ́ẹ̀ lẹ́yìn wọ́n sì sàpò yẹn ń pa ibi tí wọ́n bá pera rẹ̀ wọ́n bá níbi báyìí ló ti wá ara lẹ́gbọ̀n lọ́mọ ìbẹ̀ náà ló ti wá ní. wọ́n á sì torí pẹ́rọ alẹ́ ànábì ni sallallahu alaihi wasallam wọ́n á ní ẹrùn lọ́wọ́ tírélọ̀ ohun ọjà tó kókò wọ́n sì níbi owó tí wọ́n fi wọ́ jáde owó yẹn jẹ́ two hundred thousand ẹ bá ràn lọ́wọ́ òun ó mú òun wá láàrin ìgbà báyìí ó sì gbowó lọ́wọ́ sílẹ̀ ẹni ìṣàdédé ràn lọ àfi torí pọ́jọ́ kan náà àwọn ará ilé ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam. sẹ́yìn káyọ̀ bí sọ̀rọ̀ láti sọ̀rọ̀ láti sọ̀rọ̀ hadith Abbas nígbà tó ní àwọn Quraysh wọ́n bá rìn kàdé ara wọn máa rẹ́rìn síra wọn wọ́n máa ṣe dáadáa síra wọn. ìwọ́n náà láti pàdé ọ̀kan nínú àwa tajára lé wa ànábì sallallahu alaihi wasallam wọ́n máa fa dúró. ànábì sallallahu alaihi ti yé wọn pé wọn ò ní jẹ́ni tó gbàgbọ́ mọ́kànlọ́ọ̀bùra. síwájú kó tó nífẹ̀ẹ́ yín torí mi. ìdí tó dèmi tó dèmi àti yín pọ̀ wọ́n gbọ́dọ̀ sí torí rẹ̀ nífẹ̀ẹ́ yín. lọ́wọ́ lọ́kọ̀ láti amẹ sọlọ bá bẹ́ẹ̀ wọ̀n ní gbọ́lọ́gbọ́. ìwé gbogbo bí tá a bá ti rẹ́ nìkan lónìí náà lọ́jọ́ kan náà ara alẹ́ ànábi sọ̀rọ̀lá àdìsẹ́lẹ̀ á fẹ́ràn wọn torí ìtẹ̀ta níta ànábi wa Muhammad sọ̀rọ̀lá àdìsẹ́lẹ̀ ẹnìkan á níbi wọn kù wọ́n pọ̀ bàjẹ́. nítorí pé màdé ìdí ń bọ̀ nínú àwọn ará alẹ́ ànábi sọlọ́wọ́ àìsọ̀lọ́ yẹn nínú àwọn àrọ́mọdọ́mọ ànábì wọ́n ti ara bẹ́yà hasan wa àbí ara hussein tí wọ́n jẹ́ ọmọ fatima ọmọ ànábì wa muhammad sọlọ́wọ́ àìsọ̀lọ́. bẹ́ẹ̀ náà wọ́n rọ́jòló ń bẹ́ẹ̀ àrọ́jòló lẹ́n tọ́ a tẹ́lẹ̀ fẹ́mẹ́ ẹ̀ ń dáná bí o tún dojú ìjà kọ́ lọ́jọ́ gbẹ́ndà lọ́fìyàmù onílẹ̀ ẹni tó lọ́ọ́ tààyàn ọ̀tọ̀mọlúwàbí ó sì tún jẹ́ wẹ̀ kí ẹ àwọn jiyànjiyàn gbé àwọn agbéyàn pamọ́ gbowó àwọn atàyàn atàyàn gbowó gbogbo wọn dáràn ìwọ má jẹ kí agbàgbé pé ẹni tí ànábì sọ̀rọ̀ máa sọ náà sọ pé wọ́n dojú ìjà pọ́ńbì làwọn tó bá jẹ́ mùsùlùmí pa mùsùlùmí ni wọ́n dárò àwọn ẹ̀ṣẹ̀ yìí tá a mọ̀ lẹ́sẹ̀ àwọn káfíìrì ẹ̀ èyí tó ti gbé wèrè rẹ̀ dálẹ̀ ọkọjá kéékèèké àrùn ńlá ti gbé wọn lẹ tẹ́lẹ̀ náà kéékèèké tó gborí ẹ làwọn eléyìí báyìí rẹ ẹjẹ ẹjẹ ọmọ ọlọmọ á gbé ẹnfọ ọmọ ọlọmọ á sèkì ẹnfọ ọmọ ọlọmọ á sóògùn orí ibu yín látàyè ni o látàyè títí dàrú pé àmà lọsọsọpẹ tí wèrè yín lè fi wẹtẹ mọ ẹ̀yin ọ̀fẹ́ kún yín lọmọ gbé ẹ ẹ báwo ló fi jẹ́ kẹ́yìn di ọmọ ọlọ́mọ gbé wọ́n wá di ọmọ ọlọ́mọ gbé gbogbo ọ̀dàrú àwọn tó yẹ kó wọ́n wà nǹkan ṣe ṣe wọ́n bá irú ẹ̀ máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni lọ́ba ti tà èèyàn wọ́n bá jìyàn lórí lẹ́gbẹ́ gan-an tí ẹ̀yẹ tó ní sin kan fara ya láti wá kó ti di èèyàn ṣùgbọ́n àdúpẹ́ fọlọ́ pé gbẹ̀ngà sí ọjọ́ tàbí rí ojú. sọ́nà àlẹ́hù ní nǹkan wọ bẹ́ẹ̀ni wàlẹ̀ náà fẹ́. ọjọ́ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí bẹ́ẹ̀ ọ̀daràn kan ò sí agbára kan tó lé ní òsibí tọ́daràn kan lè wá agbára lọ ẹ̀yà kan ò sí tọ́lá agbára gbọ́nà. wàlẹ̀ náà fẹ́ kò sì sálárà sí. tí baba alágbádá ẹni tó bá lè kó sínú gbọ́ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ kọ̀tà ìrọ̀ torí ìdílé wọ́n tó jẹ́ ọmọ ọlọ́mọ gbé tọmọ sí wà láàyè ẹ tètè dọ́mọ ọlọ́mọ padà ibi tó ti padà sílé wọn o. wọ́n tó sì jẹ́ ọmọ ọlọ́mọ gbé tẹ́ ẹ pa tẹ̀sí tó kókó bí orókù tí ọ̀rá ayé ọmọ rẹ̀ ẹ tẹ́ ọ̀sùn rẹ̀ padà síbi tí wọ́n ti rí torí pé ọmọ kú ọ̀rọ̀ àjọmọ́nù lọ ẹ jẹ́ kí wàhálà àwọn òbí ọmọ lọ́nà kan ẹ wá máa múra lẹ̀ lórí ibú láéláé ẹ máa múra lẹ̀ lórí ibú àìnípọ̀tún tó ń retí yín lórí ọlọ́run ẹlẹ́dàá wa ti sọ bàkà wa ma rabbuka bidallamin lil'abid olúwa ẹlẹ́dàá wa iṣẹ́ alábòsí náà ẹrú ẹ̀ kò ní bọ̀ sí kò ní bọ̀ ní tẹ́jọ́ máa rẹ̀ gbé ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti damage life rẹ̀ báyìí ọmọ ọmọ rẹ̀ wọ́n lọ pa ẹ̀mí lẹ́yìn náà sì gbé bẹ́ẹ̀ nígbẹ̀mí ẹlẹ́mì sílẹ̀ gbogbo ẹgbẹ́ burúkú gbogbo ẹgbẹ́ orí ibú ẹnìkẹ́kẹ́ ọgbọ́dọ̀ wọ́bẹ̀ àdúgbò náà kó do lórí ibú ẹnìkẹ́kẹ́ ìwú ọbẹ̀ àdúgbò do lórí ibú ẹgbẹ́ dáridári ẹgbẹ́ àwọn àjẹ́ ẹgbẹ́ oṣó ẹgbẹ́ ayé ẹgbẹ́ ẹlẹ́rẹ̀ ẹgbẹ́ àwọn olórí ibú gbogbo bàbá wọ ọwọ́ abanilọ́kàn jẹ́ láti rí i pé láwùjọ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí aláàjì gan ni wọ́n ń pẹ̀lú mí àwọn náà wà ní ọjọ́ orí ibú wọ̀nyẹn. ẹ múra alẹ̀ bẹ́ẹ̀ ti ṣe ìrúlà lọ́dọ̀ ọlọ́run tó bá ti jọ́gbìn ní àwùjọ àmọ́ ó ní pé wọ́n ti débẹ̀ rí ni àdébẹ̀ rí ṣùgbọ́n a ní tó mú ni màdájú. sáká ẹ bá ti mọ̀ pé one plus one equals two tó tiẹ̀ ò ní dáa tẹ́ bá gbé dẹ̀ pàdé ọlọ. wá sí gbà oríṣi eléyìí tó bá lónìí ó tó di pé ikú ọ̀kadà rẹ̀ ń lẹ̀. tó bá kàn wọ́n àràn nígbà tó gbẹ̀yàn pa èyí tẹ́ lówó ẹmú yàn ẹmú ẹ̀yà ara rẹ̀ gé dànù ẹ̀wọ́ agbára òfò agbára òfò náà ní lódodo. tọ́lágbára olè yẹn ní téèyàn lè fi takú láyà. ike wọlọmọ kú wọlọmọ àrùn tupu ọgbọdọ pa táwọn ọgbọ irọ́ la tí ọ̀rọ̀ apẹ́ tó síwájú rẹ̀ wá wọlọmọ àrùn táwọn ọgbọdọ sí pé márùn ló ń èyí tó ti tẹ àtúntò túbà tó bàtà nàṣọ́ọ̀hà ní ìtúbà tó mọ́kànlá kó múra rẹ lọ kí wọ́n lágbájá wọ́n lè fi ọmọ rẹ̀ gbé o wọ́n sì fi wọn náà dẹ́sìn wọ́n bá lu wọn náà pa láyé kò tó kú mọ́ lárúkè yáàmà ọtẹ pẹ́rẹ́ náà ìṣe bẹ́ẹ̀ à wọ́n bá àdìwọ́ àlàlá retí rẹ̀ ń jọ gbẹ̀ngàn lárúkè yáàmà ẹ náà ti gbọ́ nínú àdéhùn anábì sallallahu alaihi wasallam ẹnikẹ́ni tó bá ṣe kú pa ọmọlàkejì lọ́nà àbòsí onítìyẹn yóò fi ọwọ́ kan fi fún ẹni tó ṣe kú pa lọ́rùn níwájú ọlọ́run yóò wá fi ọwọ́ kejì gbé orí ara rẹ̀ lọ́wọ́ ẹnìkan á ní bò lọ́rùn ọ wà ànígbèdè àlùkìyàmà ni ó yàtọ̀ sáyé yóò fi ọwọ́ kan fún ẹni tó pa lọ́rùn yóò fi ọwọ́ kejì gbé orí ara rẹ̀ lọ́wọ́ yóò máa sọ pé ayé rọ́bì rẹ̀ olúwa ẹlẹ́dàá mi tẹ̀lé àdá bámi béèrè lọ́dọ̀ eléyìí ló máa kọ́ tẹ̀lé ni kí ni mo ṣe fún tó fi pa mí. torí ẹ̀ ó kù ńpọ́ gbogbo ìtọ́pọ̀ lẹ́nu yorùbá ọ̀rọ̀ kọ̀ọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú tí wọ́n fi sórí ibú láyé àtàkùn yá mọ̀ ẹ̀mí tọ́lọ́ ń dá ọlọ́run náà ni ó pa ń jọ́tọ́jọ́ ku rẹ̀ bá pé kò sínú làákà ìfọ́ ọgbọ́n tí wọ́n máa fi kú tẹ́rù báyàn tí wọ́n máa jẹ́ bàbá pààyàn pààyàn àbá àfọ àkọ́tàlì apààyàn àbá. Ntí pípààyàn ọba ti wúlò ilé ẹni káfẹ́ ni tó bá pààyàn ó òun ò ní. Mo sí ọ̀rẹ́ láì ó kú bọ̀ ọ̀dún ọ̀jọ̀ kalẹ̀. Ẹ wá sí ẹlẹ́sìn wọn bí ṣe ẹ wá wò kú ọdún tó pé oríṣi eléyìí báyìí ẹni tó mú yàn tó lọ tà á nínú àdéhìí rìwáyà mi ẹni tó mú ọmọlúwàbí tí èso ẹbí tó mọ̀ pẹ́rú àwọn ará àmà tà ẹni tó mú ọmọlúwàbí tó lọ tà á ó mú lọ fún wa ẹni tó kọ́ mẹ́rin tó máa gbé nu ẹni tó máa wá tó ń gbọ́ bọ́ sára ẹni ò bọ́ ń bọ̀ wá sáà tó ń bọ̀ ẹ ó ti lọ jẹ́wọ́ àwọn òdòdó lẹ́. irú rẹ̀ náà ń ṣẹlẹ̀ láyè sí lóríṣiríṣi o. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọbìnrin ni wọ́n ń kó láti nàìjíríà ń bè tí wọ́n ń kó wọn lókè òkun tí wọ́n lọ fi wọ́n ṣẹrú wọ́n sì ti tà wọ́n pé wọn àwọn ti fẹ̀yìndà àti tí wọ́n bá gbàgbé láti gba tẹ́ǹdì. wọ́n á kó wọn lọ wọ́n á pa á jù lọ àwọn bí ẹ̀yà ẹ̀ẹ́dún state táwọn bẹ́ńdẹ̀lì yẹn àtàwọn yorùbá náà àwọn bíi yíbò bíi yíbò bẹ́ńdẹ̀lì ló pọ̀ jù fún akó wọn lọ Italy fún wọn lọ fún wọn sàtẹ́wó lọ wọ́n sì ti tà wọ́n àwọn ti gbowó wọ́n ti pẹ̀ ìdá ẹni tí wọ́n ti dá fún wọn ni bíi ayé tuntun là ń gbé lọ ibi títí ní oṣù kéré tí gbogbo nǹkan ti máa dùn yín gbà ọ̀pọ̀lọpọ̀ òde lọ gbowó lọ́dọ̀ ẹni tọ́tọ̀ ọmọ fún kí ẹ máa gbé lọ. kódà àwọn òbí mi wọn á tún máa ta ọmọ wọn fẹ́ni tó lọ bá wọn fẹ́ni tó fẹ́ lò fífetí. bẹ́ẹ̀ àwọn ìbí márùn náà làwọn kúkú bí mélòó làwọn lè tọ̀ àwọn òbí náà wọ́n sì tọ́ ọmọ aláì tí gbogbo ilé ìwà burúkú ni ìwà tí yẹn fi sórí ibú táwọn láyé àti lálùfẹ́ yá tọ́ra fún ọ mọ́tẹ́gbẹ́tẹ́gbẹ́ òkú tọ́wọ́ bá máa hùwà sí wa o mà yìí pé ọlọ́wọ́ bá ló máa ń rọni lọ́rọ̀ ọlọ́wọ́ bá ròyìn ara rẹ̀ nínú alukur'an ó ní wọ́n tẹ́ rìndókò mẹ́tẹ̀ṣẹ́ ò yọ̀rọ̀ yìí rẹ̀ hisab wọ́n lọ́ máa ń rẹni tó wá wẹ̀ lọ́rọ̀ láì sí ẹ̀sìn sí mi. nínú àyà mi wọ́n lọ òye rìndókò mẹ́yẹ̀ṣẹ́ ò yọ̀rọ̀ yìí òsì kẹta tó ní láyé tí ọ̀jẹ̀ pọ́lọ̀ ló pọ̀ ṣèjẹ́ àlè máa kíkọ́ á lọ máa sọ owó ẹni ẹ tó wá sí oògùn owó náà ló ṣe ìyẹ̀dí náà lọ́gbà ọlọ́run ní kìkẹ́ ọjẹ́ á ẹgbẹ́ nǹkan náà wọ́n ti ṣe wá àdínú bá tó máa tán sọ oògùn owó ló ṣe oògùn owó ló ṣe ọlọ́run ní ọgbà ìyẹ̀dí ni àwọn òdòdì bẹ́ẹ̀ ni ọlọ́run ní ọgbà ìyẹ̀dí ni kó lè bá a sórí ibi láíláí náà ni nàtìjà táwọn òfin kunu rìdọ́ọ̀tì tí wọ́n òfin kunu tó lè bá a sórí igbó àìnípẹ̀ fún. torí di eléyìí èèyàn gbọ́dọ̀ kánjú tayọ kádàrá rẹ̀ tó nítorí ọwọ́ àsórí rẹ̀ ẹnikẹ́ni tó wá sí lè kánjú tayọ kádàrá orí ibú náà ní lọ́ba kádàrá orí ibú ní ọba. torí ẹ̀ ẹni tó wá gbé lọ́ta tó sì tún jẹ wẹ́ẹ̀ láwọn ìlú tó lọ́sọ̀ọ́gùn ti pọ̀ orí wọn wọ́n lè láwọn fẹ́ ṣe tuntun yẹn mẹ́sàn-án ní ọ̀jẹ̀ wọ́n lè á ní kó légbélé ẹni wọ́n á rí lẹ́yìn agogo báyìí tọ̀ kélégbé ọ̀rùkọ́ bá ẹ̀ ń sá wọlé láyé táyé ti lajú tó báyìí wọ́n sì tún ṣe bẹ́ẹ̀ di sí láwọn àyè dì bí àtàwọn bàbá ńlá wọn ni bàbá ńlá tó lásà abú lọ́wọ́ bàbá ńlá mùsùlùmí bàbá ńlá apààyàn látàrí ilé ìfẹ́ máa mi ò rí bí bàbá ńlá yín ṣe máa bí ṣe máa tún àárín ọmọlàkejì tí wọ́n bá ń jà bí ṣe máa tún ṣe ẹ̀rí lò ẹ̀rí máa bàbá ńlá yín ṣe máa rẹ ti máa ń ní bùkátà lọ ẹ̀rí lò kò sínú àwọn àgbà bàbá ńlá yín ẹ̀rí àwọn aṣọ àpọ́nlé táwọn ìyá ńlá yín wọ̀ fún ẹbí síbi ilẹ̀ ẹ̀rí wò eléyìí kọ̀tọ́ kí wọ́n látara bàbá ńlá àti ìyá àbàbá láwọn ni ojú kálukú ti wá aranko torí tí ẹni tí ó dúró ọba aranko kọ́dà dé ta mo pé kó ti mu pé kò lè gbéyàn lè gbéyàn lọ pa bí ẹran. tó torí délẹ̀ àwọn àsakata ni ẹ o àwọn àsakata ni ẹ bẹ́ẹ̀ ló ti jẹ́ pé kálàáfíà ló bá jọba nílùú kọ̀ọ̀kan gbogbo tí awo babaláwo kìíní kan gbọ́dọ̀ parí iṣẹ́ burúkú ni. sọ́nà náà nígbà ẹ lọ mú yàn wá ẹ lọ dín yàn pé tò ló ti jẹ́ pé ìlú ètò ẹ̀rọ ìpawò náà ni wọ́n lè ṣe àwọn òkúta sọ fáwọn pé kìnnìkan kìnnìkan kan ẹ̀sìn báwo ni sọ fún wọn pé ọ̀sọ́ fún ọ pé yà ń jẹ́ ìfàtọ̀ sọ fún ọ bẹ́ẹ̀ fèsì òbí tí ọ̀sọ́ fún ọ pé yà ń jẹ̀wọ́ àwọn àtúntà káàkiri àwọn anípa kọ̀ọ̀kan sọ fún ọ pé ilẹ̀ ṣe ṣayé ìfarọ́ tó nítorí ìdílé ẹni tó gbẹ̀yẹ̀ tó lọ ta tó tún á jẹ́wọ́ ẹ̀ anabi sallallahu alaihi wasallam ni ohun gangan lóníjà rẹ̀ tó bá ti jọgbìn dànù fìyà ọlọlọmọ ìjà lómi ti gbé tàbá yìí ẹwù táwùtáwù táwùtáwù nàìjíríà wọn bá tiẹ̀ ti wí ọkọ ẹ̀rọ àbáwọn èèyàn ibi tí wọ́n ti ń gbìyàn tí wọ́n ti ń gbìyàn tí wọ́n ti ń gbìyàn gbìyàn bẹ́ẹ̀ mọ̀ sẹ́ni tó gbìyàn gbé náà tó fẹ́ fi gba owó kílò náà ṣe ọ̀tá ni ọ̀tá ni wọ́n jí òyìnbó gbé wọ́n á ní wọ́n san fifty five million dollars wọ́n á mọ̀ pé lọ́ọ̀ lọ́ọ̀ fà ìyẹn wọ́n ti wó lọ àwọn ti bẹ̀rẹ̀ sí ní palẹ̀ owó mọ́ wọ́n ti máa wá wá kí làwọn náà ṣe wọ́n gbé yẹn tà ní. Ànábì sallallahu alaihi wasallam ní òjòjú ìgbà kan wọ́n tó bá dúró fún ìgbà kìíyà. ẹni tí wọ́n lọ sí ìyàwó rẹ̀ náà gbé tọ́kọ olè máa sá sókè sódò kí ni wọ́n ṣe wọ́n jí yẹn gbé ni wọ́n jí gbé tà torí wọn fẹ́ gbà tó àwọn náà ànábì sallallahu alaihi wasallam ló ń jẹ àwọn jọ gbẹdà ìyá mi tó orí àbúrúkú kìí ṣe wa ìyá tí múni sórí múni o náà yẹn má gbà fọlọ àlàáfíà tí máa jọba jù ò ní gbọ́ kí ọmọ rìn lọ́wájú kó wá gbọ́rù ẹsẹ̀ bàtà ẹnìkan tó túlẹ̀ níbi tá àlàáfíà bá ti wà tí ìsìláàmù bá ti wà àmọ́ bí tí o sí ìsìláàmù tọ́ bá fi lè jábàrà ẹ́ tọ́ bá fi lè jábàrà o lè bá lọ. àbíyàn mélòó ló lè rìn lóòkùn ní ọdún wa ní ìsìn láwùjọ wa wọ̀nyí. bẹ́ẹ̀ bọ́ sí kí ní ká ṣe kúrúkúrú à kẹ́ni tó tójú bá rí bi tẹ́lẹ̀ lẹ́sẹ̀ lóògùn ẹ̀ gbogbo ara lóògùn ẹ̀ tẹ́lẹ̀ lóògùn ọjọ́ ìwé ẹsẹ̀ ẹni kí ni mo jẹ́ rí sí ń bọ̀ ẹ̀yá. سبحان الله فهدي لي وابنو ألكتا ورجل استأجر أجيرا فاستوفى منه ولم يعطه أجره ألكتا فهدي صلى الله عليه وسلم بيت جديد أقوه في يوم القيامة ونا لن تبين انت ojú tó fún yẹn ṣe máa ń rán pàmàlé pàǹkàlé pàǹtòmọ́tòṣe pàǹrọ̀sọ̀ yìí pàǹkọ́mọ̀ yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oṣù wa bẹ̀ wọ́n ń sẹ́ wọ́n sì ti bọ̀ ṣiṣẹ́ yìí láti pé oṣù ti gba iṣẹ́ yìí lọ́wọ́ wọn lẹ́yìn tí wọ́n ṣe láti pé ọwọ́ akọ̀ láti fún wọn ní owó oṣù ẹ̀wọ̀n. ẹ̀ ọ́ pé ìrìn náà ti pọ̀ wọ́n fẹ̀yìn sẹ́ẹ́ ẹni ó dojú yọ ńgbà wọn ń tẹ̀yìn sẹ́ ọba ti parí ọgbẹ́ wẹ́ àbí mo fi ọlọ́kan rí tẹ́lẹ̀ tí ń sọ wẹ́ á tó wọ́n ti múra sí ọ̀parí iṣẹ́ ọba kúkú wọn sanwó ẹ máa ń fò ní dọ́là ẹ mọ ọmọ máa ń sẹ́ mo bá gba sẹ́ńtì dẹ́ gbowó ẹ̀ owó kan àti ọ̀fẹ́ gbà ń báńkì bẹ́ẹ̀ pé wọ́n strike báńkì ò lọ strike ẹ ò atm òun ò ṣiṣẹ́ gbogbo àwọn ọ̀rọ̀ oríṣiríṣi sábìsì dáńkì dàrú subhanallah dọ́là àdìgẹ́ wọ́n bọ̀ ní dọ́là wọ́n bọ̀ ládọ́túnlá wọ́n bá ti ń lọ bí ọdún kan àwọn èèyàn wà bọ̀ ọ́bẹ̀ tó ni wọ́n á ti ró ni nítorí ni wọ́n ti jẹ́ ilówó yìí ọmọ ti lọ́ọ̀bì àìní ọ̀yọ̀ kẹ̀ ti gbàgbé ẹ̀jà rí ẹ̀fọ́ àwọn tí máa dájọ́ alábòsí làwọn náà ọ̀pọ̀lọpọ̀ wọn àtọ́ pé wọ́n náà ṣe ń jàǹbá nù yọ wọ́n náà kí lóyìn náà ò bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òṣìṣẹ́ ọwọ́ yẹn àìmọye lówó rẹ̀ ń bẹ lọ́rùn àwọn ìjọba ṣiṣẹ́ ẹ̀yin tó gbé odidi lé fún ó ti bá wọn ṣiṣẹ́ ìparí kọ̀jà wọn ẹ ti jọ ṣòwò lórí pé two hundred thousand lọ́sàn lórí búlọ́ọ̀kì kílọ̀bù ọmọ ó sì fún ní fifty thousand naira nígbà tí ó bẹ̀rẹ̀ ṣẹ́ òṣìṣẹ́ lójú kòkòrò náà ń ah, bàbá yìí kò ní dààmú ẹ bá múra sí okú àwọn sẹ́nu sẹ́nu wọ́n ti wá jẹ gbèsè lọ́rẹ́gẹ́dẹ́ ọ̀n sanwó táwọn ẹni tí ń bọ̀ ọ́ ti tẹ́ tọ́lá àwọn ọmọ sọ fún ọ pé wọ́n lọ gba iṣẹ́ tó tọ́ bí èso ọ̀ sanwó ti wá ọ tọ̀ o sì parí iṣẹ́ owó rẹ̀ kú one fifty thousand tọ́ba ti pé ọ̀pá bàbá yìí ká ọ̀bá ọ̀hún aká ọ̀bá má tọ́ba ti gba pé owó kan tó fẹ́ gbà ní ọ̀rọ̀ pọ́lọ̀ òṣìṣẹ́ ńdá òṣìṣẹ́ ńdá nínú gbígbà tiẹ̀ ni ẹ́ orí ẹ pé bóyá ìgbà pé ẹ ní kápò ní ó kù ó kà ti sanwó wàá lọ abẹ́rẹ́ wàá lọ abẹ́rẹ́ ó tún lè máa lérí sí kó wọn pàṣẹ ẹ̀jẹ̀ tó bá tún wá tó bá tún wá sí olówó. ha àbúrò máa bí rí ọ ọgbọ́dọ̀ bí rí ọ̀gá ló torí pé tó kù torí pé ẹ̀tọ́ rẹ wà lọ́dọ̀ rẹ anábì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsí náà sọ pé èèmìnà lè fọ́ àfẹ́bẹ̀ ọ̀kì màkàlà àyè ń bẹ fẹ́ni tí ẹ̀tọ́ rẹ bá ń bẹ lórí wa láti rọrọ̀ sọ àyè àti sọ̀rọ̀ wà. tí wọn náà bá fẹ́ gbọ́rọ̀ sanwó rẹ fún màrà ẹlòmíì wọ́n ti dá àdùgbúlẹ̀ báwọn tó rò rò rò títí títí tó fi gbá rẹ̀ sí ìtìtì ẹ̀. àwọn tí lọ nǹkan ọmọ ara sọ pé gbogbo wọn náà wọn máa sanwó wọn tí lọ tó rúbú bẹ́ẹ̀ wọn lè ṣàdéhùn tó ń mú sẹ́yìn wọn lè àti wọn àti títí lọ ní ìpín sí ṣọ́ọ̀fù pé pé àìwá sanwó àti gbà lójú ó kojú ọ̀rẹ́ tó ní nǹkan ká fi ṣe tó fi dà bẹ́ẹ̀ òkúkú dà bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam nínú àdéhùn mi ó ní àpòl àjẹrò ọkọọhù ọbìlà ẹyẹ ti fà á rọpò ẹni tí a bẹ ń sẹ ẹ kú lówó sẹrẹ fóòkùnrin tó gbẹ o fóòkùnrin tó gbẹ ní ká ti kú lówó sẹrẹ o nínú ẹni tí wọ́n bẹ̀ ń lónìí ẹ̀bẹ̀ tí wọ́n bẹ̀ lọ́ọ̀ ni tí bọ́lá mẹ́sì jẹ́ àwọn ọgbẹ́ táwọn tó rówó sẹ́gbà. orúkọ òkun àìmé ìlú ló ti gbẹ òkun ló ti gbẹ. fún àwọn náà ni à ń bọ̀. bá ń lọ bí gbogbo ẹ̀ lọ́wọ́ ń bẹ̀ bẹ́ẹ̀ ni mi. nígbà wo láàárọ̀ ọ̀la láàárọ̀ ọ̀la wọ́n tún rán ọ létí ẹlẹ́kùn bàbá owó sọ́tún ọba yín ṣe ẹ̀ mọ̀ sí ìsàn fẹ́ tààlà ní sọ́ọ̀bù. ẹ tètè sọ́dún sí ọjọ́ náà ni ẹ bá àtún láyé àtún náà fi yá mọ̀. sùpàlọ́lọ́ ẹlòmíì ọjọ́ ọ̀daràn àyà rẹ̀ tó kí lórí ẹ̀. bóòlù aṣọ abẹ yẹn sílé ayé báyìí. láti ẹbẹ̀ ń ṣe ẹbẹ̀ dáadáa láti parí iṣẹ́ ẹ̀fúnlẹ́tọ̀ rẹ̀ ọ̀dọ̀ yẹn kókó bọ́ ṣe ń tẹ́ẹ̀fì ṣe àwọn pílà wọ́n ti báyìí ṣe wọ́n kó wá ẹ wá rọ kankireti sọ̀rọ̀ pé ó sì ti tọ́ wọ́n báyìí ẹ ti rọ kankireti wọ́n ti ṣe gbogbo ẹ̀ wọ́n ti malé lọ bàbá ẹ̀ sanwó gba níta màmú àbá parí sẹ́wọ̀n wọ́n fẹ́ gbogbo ṣe máa tẹ́tí náà á ah, òbí ìmọ̀tẹ́tẹ́ fi ń balẹ̀ lọ. yọ wá rí fóònù yẹn jẹ fáin àwọn aládùúgbò àwọn tó bàbá tó wọn ti wọ lọ́dọ̀ rẹ̀ ọjọ́ sọ́rẹ́ ọjọ́ sọ́rẹ́ bá máa lu ọmọ gbà lórí ògbóló wọ́n tún máa rẹ́ni táwọn fámìlì ẹgbẹ́ bẹ́ẹ̀ bá lẹ́nu ọmọ ìlú ẹgbẹ́ ọmọ àti wọn mọ́ ọ. ẹ̀tọ́ tiẹ̀ wọ́n ń kọ́ ẹ̀tọ́ tiẹ̀ ń kọ́ ó lòún gbà fún ọ̀hún sọ́lá òkè yá mọ̀ àbáláyé ìlú wọn ní sàn. òun ló bẹ̀yẹn sọ pé wọ́n sọ wẹ̀ àwọn olùdílé ẹ̀kún àwọn ọ̀daràn bá wọn kọ́ bọ́ọ̀lù pàdé torí ẹrú wọn tó bá jẹ́ mùsùlùmí ni o anábì sallallahu alaihi wasallam òní ọ̀jẹ̀ ẹni tí ó dojú ìyà kọ́ àmọ́ káàbìrì tó ṣe yóò di ìyà rẹ̀ yóò tún di ìyà jíjẹ́ kéfè àlékún àlékún àlékún ní ìyà káàbì tẹ́lẹ̀ yìí ó fi hàn wá pé ẹnikẹ́ni tá a bá bẹ̀rẹ̀ sẹ́ ewu sẹ́ rẹ̀ gbọ́dọ̀ pẹ́ o ewu sẹ́ rẹ̀ gbọ́dọ̀ pẹ́ Allahumma ẹ̀yà fi kẹ́jẹ́ pé ń dá àlérò sẹlẹ̀ sí wa kọ́lọ̀ jẹ́ kí dáadáa máa ṣẹlẹ̀ sí wa. ìyẹn bẹ́ẹ̀ ń ṣe ẹ lẹ́nu pé fẹ́ jàǹbá rẹ̀ ẹ ti fowó tẹ fẹ́ fún sẹ́gbẹ̀ẹ́ kan lọ́wọ́ ní bàdá òfin ọdẹ bowó fún ẹni sílẹ̀sì ẹ̀ mọ́bí tẹ̀ fi sí ma. fẹ́ẹ́ bùkátà kan ó tún lágbára wọ́n ṣẹlẹ̀ sí yẹn sí lọ́nà mi ọ̀hún tó wà lẹ̀ náà ẹ̀ nà lẹ́nu pé insha Allah kó tó kọ́ parí fẹ́ẹ́ ti rówó ni ọlọ́wọ́ kọ́ fún kẹ́ rówó ni ẹ sọ̀rọ̀ tọ́lẹ̀ ìṣàlá owó rẹ̀ ò gbé o kọ́lá mo ti kọ́ àkọọ́lẹ̀ tí wọ́n bá kú ń bẹ́ẹ̀ náà àkọ́kọ́ tí wọ́n kọ́ yọ fún un ẹnìkan á ní tó bá fẹ́ kà fọ́ọ̀lẹ̀ níbi ìbẹ́nu àkọ́kọ́ náà kọ́ yọ fún jẹ́ bá fún kí ló lè tẹ̀lé yọ fún láti bẹ́ẹ̀ ni èèyàn lè má lówó tó tó kú àmọ́ tí ó kú lówó lẹ́yìn ìgbà bá kú wọ́n ní lọ́nà o iṣẹ́ tí ò sí ilẹ̀ lọ́fẹ́ jẹun ó ti sẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí ò lówó tó wà láyé kò lówó ní pépà kò lówó ní góòlù kò lówó ní sílvà ṣùgbọ́n lówó ní nǹkan ni. torí tá a bá ti kú ọ̀pọ̀lọpọ̀ tí ń pariwo pé ẹ̀ràn mi lọ olówó ni wọ́n bá torí létọ́ ní ìwọ́n ti dowó gbogbo àwọn nǹkan ẹ̀mí rẹ̀ tó kó lé tẹlifíṣàn kìíní kan owó ni wọ́n kọ́ ọkọ wọn àtà á tọ́ba jẹ́ yẹn lówó ẹ má lọ ta kẹsàn-án kọ́mọ ti yánu sáré owó ti dé nù. ní ìdí ẹni tí ń pẹ́ ẹ̀ràn mi lọ ní ìlówó òbí tí àwọn ẹ̀jẹ̀ lé ó sì fún wọn talé rẹ̀ five million. tolówó ni yẹn tolówó ni bọ̀tú wọn kì í wá búlọ́ọ̀kù mu. a nílò pa àti lóúnjẹ tá a jẹ. pẹ̀lú ìtumọ̀ sí pé tọ́ba ní mo ti fọ àkọọ́lẹ̀ pé tí wọ́n bá kú o nínú àkókò tó ọkọ yọ onáìlélẹ ìkọkọlọ yàrá lẹ́nu torí pé a lè má lówó lọ́wọ́ nígbà tá a wà láàyè ìgbọ́n tá a bá ti kúta ìkó àti dolówó torí gbogbo tá a fi sílẹ̀ yẹn ti dowó tọ́ba wo àwọn ọmọ inú ó pe ẹ bá wa pín tọ́ba sì wù wọ́n wọn là ta ní bá a bá tẹ̀ ẹ bá wa àwọn ọ̀rọ̀ lé kọ́ ló tiẹ̀ bá wọn dà wọn níbi ẹ̀yin náà wá pé ẹgbẹ́ nǹkan bàbá yín sàkéèsì nǹkan bàbá wọn ó ti di nǹkan wọn. olówó bá sì pé owó yóò wù mí mọ́tò mọ́ owó rẹ̀ ló wù mí ná wọ́n fẹ́ máa fi jẹun nù ní ìyẹn bá wù sí. tẹ̀lé ìjẹ́bù ti ṣe jẹ́ńbẹ̀ o. ẹni tó bá san owó tẹ́ rẹ̀ fún pàápàá jùlọ nígbà tá a bá nídìíwọ́ kan tó lè múni má san owó iṣẹ́ rẹ̀ fún lẹ́ẹ̀kan náà. wọ́n wá ní káràkátà yìí ah, náà kákáká gba nǹkan kan lò sanwó rẹ̀ ká yá nǹkan kan sanwó àǹfààní yìí wọ́n ní lẹ́hà arkanun wa shuru ó ní àwọn orígun ó sì láwọn májẹ̀mú ó lórígun ó ní májẹ̀mú àwọn orígun rẹ̀ jẹ́ mẹ́ta alákọ̀ọ́kọ́ àlàáfíà ẹni tí ó háyà nǹkan fún ni àtẹnitẹ́fẹ́ háyà rẹ̀ ẹni tí ó yá ni ní nǹkan lògbówó rẹ̀ àtẹnitẹ́fẹ́ yá lòsanwó ẹ̀ àwọn méjèèjì a gbọ́dọ̀ rí wọn. pẹ̀lú ìgbà tẹ́ni tí yọ háyà nǹkan fún mi tó wọ́n bá sí láyé tọ́wọ́ kú láti wá yá láti sanwó ẹ̀ sẹ́ni tí ó sì fẹ́ rí àlòsánwó ẹ̀ tó náà bá sí láyé láàyè tó kù ní ọ̀hún àmọ̀ ìyálégbé tó kù ní ọ̀yà mọ́tò lòsánwó ẹ̀ a gbọ́dọ̀ rí ẹni méjèèjì. yóò ṣe dandan kárí wọn ní pàápàá pé wọ́n ló fẹ́ fi háyà ní pàápàá pé mi mọ̀ fẹ́ fi háyà ṣùgbọ́n tá a bá rà aṣojú wọn náà ti tó aṣojú bàbá ńlẹ́ aṣojú ẹjọ́ fẹ́ gbalé aṣojú onímọ́tò aṣojú ẹni tó fẹ́ wọ mọ́tò bí kẹ́ ẹran yẹn kọ́ lọ́ba yín já tíkẹ́ẹ̀tì fẹ́ fẹ́ tíráàbù tó sì jẹ́ pé dírẹ́fà tí ọmọ gbé oúnjẹ ọkọ̀ já tíkẹ́ẹ̀tì fún yín náà òun náà ń sọ lọ́pọ̀ ọ̀sán bàbá ọlọ́pọ̀ nígbà tá a bá ti rí aṣojú wọn òun náà ti dúró gẹ́gẹ́ bí àwọn ẹni tó ní nǹkan yẹn. àwọn ẹni tí yóò wá fi nǹkan háyà àtẹnudọ́ fẹ́ háyà rẹ̀ àwọn náà tún ní o yóò ṣe gbogbo èèyàn ló lè fi nǹkan háyà yóò sì ṣe gbogbo èèyàn ló lè kó rẹ́ǹtì nǹkan. aláwòkọ́ nu mẹ́jẹ̀mú àwọn méjèèjì òun náà ní asẹ́miyéèzì wọ́n ti dàgbà débi pé wọ́n mọ̀ tún yàtọ̀ wọ́n mọ̀ wúlò torí kọ́ lóra àjẹ́ pé ọ̀dọ́ ọmọdé pólóró tí ò sì mórí bọ́ ni láti wáyé pé ààrẹ sì lé láti mọ rẹ́ǹtì ọkọ̀ yìí lọ́dọ̀ ọmọ ọdún mélòó ọmọ ọdún méjì ààbọ̀ kí ló ń mọ̀ sí jẹ́ rẹ́ǹtì bóòlù ń ṣe mọ̀ bóòlù ń ṣe mọ́tò tí ń ti ń fi rẹ́ǹtì. bẹ́tẹ̀ mi kejì àtẹ̀kùnì òun náà ní pé kí ẹni tí yóò fi kan rẹ́ǹtì àtẹnudọ́fẹ́ rẹ́ǹtì rẹ̀ wọ́n ẹ̀jẹ̀ fún ẹtì nílẹ̀ àtàì wọ́n ti bàlágà wọ́n ẹ̀jẹ̀ fún ẹtì nílẹ̀ àtàì wọ́n ti bàlágà torí ẹ̀ sẹ́ni tí ò nílẹ̀ àtàì wọ́n á gbọ́n ló fi lé rẹ́ǹtì fún ọ ó sì rí lé o tó bá sì jẹ́ pé ẹni tí ò ti bàlágà ìlọ́ba fi nǹkan rẹ́ǹtì fún ọ ó sì rí rẹ́ǹtì bákan náà. ẹnu májẹ̀mú eléyìí tọ́jọ́ ti pé bí alukur'an la fẹ́ rẹ́ǹtì mùsùlùmí la fẹ́ rẹ́ǹtì ẹni tí ó fi rẹ́ǹtì ẹ̀ fún wa náà gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ẹ rẹ́ǹtì alukur'an tí kápẹ́ fẹ́ lò fáwọn ọmọ tó ti pé wọ́n fẹ́ wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ náà ẹ̀yin ò ní àkùránì tó tó láti fún àwọn ọmọ kẹ́kọ̀ọ́ náà àwọn kan wá wà tí wọ́n máa rẹ́ǹtì ẹ̀ tó ti gbé sọ́tọ́ párẹ́ǹtì àkùránì gẹ́gẹ́ bíi sọ́tọ́ kó tàtà àkùránì. ala kulli hal ẹni tí ó bá rẹ́ǹtì àkùránì fún ọdẹ rẹ̀ jẹ́ mùsùlùmí o. ẹjọ́ máa ń ti rẹ́ǹtì mùsùlùmí fún yàn iná gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ọ jẹ́ mùsùlùmí ọ jẹ́ káfíìn. bákan a orígun kejì òun náà ni alùpùjọ́rọ̀ àníkárẹ́ fi fún orígun kejì ni owó owó tá a san fún owó gbọ́dọ̀ wà torí pé tó bá kọ pẹ́rẹ́ǹtì nǹkan ni pẹ́rẹ́ǹtì kan kọ́ wá dìgbà tó yẹ kọ́ ọ̀sánwó kọ́ wá ní sọ́ọ̀mù mi ni èmi bí rẹ́ǹtì nǹkan bí ìgbà tó ṣe pé ẹjọ́ dá owó pọ̀ ni. ìwà ṣe yí pé nígbà tí yẹn bá wá mú búrẹ́dì lórí gbá rẹ̀ ṣe ń pé lónìí tọ́wá ní one fifty tọ́wá fẹ́ mú lọ́wọ́ àwùjọ wa ni ah, lágbájá pọ̀ ẹ̀yìn bẹ́ẹ̀ ni ó ti gbowó lọ́dọ̀ mi bẹ́ẹ̀ ni dáadáa ń gbà lọ́dọ̀ yìí torí pé bí bá jẹ gbárùn ẹ̀ náà lẹ́kùn mọ́ jẹ gbárùn bẹ́ẹ̀ bá wá sanwó tán wọn náà bá ní bọ́ǹbìtà kátẹ́tà tó gùn yà ẹgbẹ́ lẹ́yìn. àmọ́ ẹ máa mú lọ ètò kù òpin à <laughs> ẹ máa fẹ́ inú máa sọ wọ́n di lọ́ọ̀lẹ̀. gbogbo ẹni tí wọ́n ti ń kọjá lọ ẹ bá ń gba búrẹ́dì fáwọn ọmọ ẹ bá ń gba bisikíìtì fáwọn ọmọ ìjọba àdìpẹ́ ńlọọlẹ̀ ìjọba àdìpẹ́ ńlọọlẹ̀ ẹ máa kó ọmọ bó ṣe ń náwó ìbẹ́ẹ̀ fún gbogbo ẹ̀ tọ́rọ́ owó owó ń tọ́ yálò ọ̀sán owó yìí ọgbọ́dọ̀ àti owó tó má owó owó tó ọ̀dọ́ ìfọ̀ fẹ́ sanwó ilé tó yá kó yẹ bá fẹ́ o. ìwé ya ẹ ẹ lè lọ pé owó ilé jẹ́ iye báyìí ni ẹ wá kó kátàn ọtí àwọn olùdílé ọ̀tọ̀ ọgbọ́dọ̀ owó tó má. tá a lè fi ṣàǹfààní ó sì gbọ́dọ̀ jẹ́ owó tó yẹ pé a lè rí gbà kì í ṣe pé owó ilé rẹ ọlọ́lá rẹ méjì ti ń fò lọ àbọ̀nì ìjọba mú wọn tòbí létí wọ́n lò wọ́n rí mú orí lò owó tó wá bẹ́ẹ̀ ti fẹ́ oníkèému ẹyẹ lóṣù sẹ́mà tó bákan náà ẹni tó sọ fún ẹ tó lówó ilé rẹ òun lẹ́rú òun tó ta lọ. bí o lára ràkúnmí ohun bí o àwọn ó sì gbọ́dọ̀ jẹ́ tá a mà ọ̀sọ̀kọ̀ ọ̀pálẹ́ bàbá olówó iye tó ń bẹ́ bí ọmọ sọ̀rọ̀ náà kò sí kò sí wàhálà máa sanwó èrò máa sanwó pé ó lè pọ̀ àgbọ́dọ̀ mọ̀ ẹ́ lò gan ni tó wà lófin ní ṣẹlẹ̀ tẹ́lẹ̀ jẹ́ májẹ̀mú owó ẹlẹ́kẹta alimọ̀tà nínú orígun bíbi nǹkan háyà nǹkan náà gbọ́dọ̀ láǹfààní nǹkan àfi háyà káàfi rẹ́ǹtì wọ́n gbọ́dọ̀ láǹfààní gbọ́dọ̀ jẹ́ tí ò láǹfààní àǹfààní rẹ̀ sì gbọ́dọ̀ tí èsì kẹrí àfọwọ́ sí i ó lè jàǹfààní ilé tó háyà àǹfààní ni ó lè jàǹfààní mọ́tò tó háyà àǹfààní ni ó lè jàǹfààní bàtà tó háyà àǹfààní ni aago tó háyà àǹfààní ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kan tí tẹ̀lé agbá nípa àlè jàǹfààní rẹ̀. yàtọ̀ sí kan háyà èèyàn ibi wa kọrin fún mi ọtí bàbá ń fújì ẹ mọ̀ pé háyà náà lélẹ́yìn náà ọ̀rẹ́ tiẹ̀ ni ẹ wàá lo tiẹ̀ fún ọ àsìkò tiẹ̀ wọ́n máa lùlù tí wọ́n dì wọ́n máa fọ fèrè tí wọ́n létí wọ́n máa jẹ ọmọ olóògbé pépé níta dọ̀rọ̀dọ̀rọ̀ wọ́n ń bolo bá yóò tún máa jó tó yóò máa sanwó sẹ́ yóò máa sanwó sẹ́ fún haram ni kọ̀tọ́kọ̀kọ̀ lérè haram ni kọ̀tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà tó bá àǹfààní tó rò pé rí bẹ́ẹ̀ àǹfààní tí ṣẹ̀ríà pè léwọ̀ ni ọ̀dà kéńté lórí lẹ́pẹ̀ àwọn àlù lẹ́ lọ yá ẹ lọ gba àwọn àlù ìyá àlù gbọ̀ngàn jáàd gbogbo ẹ̀ lọ́gà tẹ̀kẹ̀rẹ̀ adágó gbogbo ẹ̀ lẹ́sùn kalẹ̀ ẹ lọ ayà ẹ lọ rẹ́ǹtì ẹ̀ ẹ ò kẹ́bi sáà títí rẹ́ǹtì lẹ́fún ẹ náà wà ń rẹ́ǹtì ẹ̀ fáwọn múlù kò ní ìdìbò onílù ńlẹ́ láyè ọ lọ gba ayà rẹ̀ gbogbo ẹ̀ náà tọ̀ lábẹ́ fìríà. bákan náà bí pé ọ lọ pé wọ́n rẹ́ǹtì obìnrin fún ọ pé ẹ máa ṣe dìnáǹsù àwùjọbílẹ̀ kó ti sanwó lọ́dọ̀ òtẹ́ẹ̀lì ọwọ́ ni wọ́n fi fi ránṣẹ́ sí ọ ọwọ́ akóbọ́tò ránṣẹ́ ẹ̀mí ìjọba wì ní àwùjọbílẹ̀ ọwọ́ anáwó sì kan wọ́n á mú dé ọwọ́ èlò lówó tábìlì tó wọ́n á ń sanwó á orí ibú ni ẹ o torí pé tẹ̀lé ọ̀gá àǹfààní ìwọlé àǹfààní burúkú ni ọ̀tọ́ lábẹ́ òfin ṣẹlẹ̀ à. sákẹ́lẹ́ nìkan ha mọ́ púpọ̀ wọn kọ́ wọn lọ gbé babaláwo wá ó wá tipátipá rẹ̀ wọ́n á tó kù sẹ́nu ọ̀nà ilé rẹ̀ torí pé wọ́n rí nǹkan náà. sọ̀rọ̀ wa bọ̀ ṣe gbogbo ètò òfin tán ọ̀wá lè lò lówó ẹyin bàbà burúkú ni wọlé wọlé. bákan náà àǹfààní yìí sí lè sojú wọn a lè a lè tọ̀tọ̀ ká háyà wàhálà ọmọ lè rò ó ọgbọ́dọ̀ jẹ́ àǹfààní tá a lè díwọ̀n ọgbọ́dọ̀ jẹ́ àǹfààní tá a lè díwọ̀n ọba ń ṣiṣẹ́ kan ó sì ń ṣe lọ iṣẹ́ kan di mẹ́wàá iṣẹ́ kan di mẹ́ẹ̀ẹ́dógún iṣẹ́ kan dẹgbẹ̀rún iṣẹ́ kan náà ló ti bá ń ṣe o tó ti wá ń gbin ẹ̀jẹ̀ báyìí o tó ọgbọ́dọ̀ jẹ́ tá a lè díwọ̀n nǹkan báyìí lọ́ba ṣe láti bí ìṣúbẹ̀ ọ mọ̀ ń bẹ́ ọba ń gbẹ́ bọ́tà síbẹ̀ àtibólẹ́ẹ̀pẹ́ àtibítà àtúwèyí sára ògiri yóò sì wò ó yóò sọ ìdí ọba gà àwọn ẹ̀sọ́ pé sọ̀rọ̀ bá ń gbẹ́ gọ́tà àwọn kan ń gbẹ báyìí wọ́n gbẹ báyìí bẹ́ẹ̀ ni ọ̀tà àwọn gbẹ àwọn gbẹ kí báyìí tó wọ́n bá bẹ̀rẹ̀ sí gbẹ báyìí ó tó tó kòtò ó tó tó kòtò ó mọ gbọ́gbọ́ pé báyìí níjẹ́ wá ní báyìí ọ̀sẹ̀ tó ọgbọ́dọ̀ gbẹ tó lójú wọn torí kí wàá lọ́ọ́ ẹ bá ní mọ́lé lintel àwọn bíríkìlì àti tó ti ní ọ̀rọ̀ adé lintel ní oèlò ní blọọkù rẹ̀ tí ó bá ti tayọ lintel blọọkù mélòó làwọn máa gbélé lórí méjì ẹ̀ẹ́dẹ́ bá ti láṣẹjù nù ẹlòmíràn mẹ́ta mẹ́rin ẹ máa pẹ́ tá máa bọ́ bá lówó tó lè máa fẹ́ wọlé. wọ́n á sọ fún wọn pé ẹ máa tayọ lẹ́ńtẹ̀lì ẹ gba lẹ́bù rẹ̀ tí ó fi fẹ́ kàn ó sì ti mọ̀ pé méjì làwọn máa ń gbélé ẹ̀yìn lẹ́ńtẹ̀lì tí wọ́n bá bọ̀ gbélé wọ́n á ní rọ̀ mo sọ pé tayọ lẹ́ńtẹ̀lì mẹ́wàá ní ọ̀rọ̀ àgbélé. tó wọ́n á pe àwọn ẹni tó lẹ́ experience nípa bá ń ṣe kọ́lé àjọ sèyí bí wọ́n ṣe ṣe náà ọgbọ́dọ̀ jẹ́ ta lè díwọ̀n níta àbá lè díwọ̀n rárá o bá ń dágbádá ń jẹ́ bá ń dágbádá àmọ̀díwọ̀n agbádá wọ́n fẹ́ kọ́ ọ̀ràn kárí ni à bẹ́ẹ̀ ni ó ti ọ̀ràn agbádá kárí. ikọ́ máa gbé kẹ̀kẹ́ lé gbogbo ẹ̀jẹ̀ ara ọkọ bá máa rán òwú tó àà wọ́n fẹ́ kọ́ bọ́ ṣiṣẹ́ sí ẹ̀wù ó sì níbi tá a máa ṣiṣẹ́ sí lára ẹ̀wù náà. eléyìí jẹ́ ló ti ṣe jẹ́ mbẹ́ nínú májẹ̀mú ni. tá a lè yá iná láti fi dáná ẹnìkan ti dáná kalẹ̀ ẹ̀dá sùn ìyá alágbádá wọn fẹ́ yá ìkíná yín ìlú èlò ní nsàn sẹ́mi náà fi dáná mélòó ni lẹ́sọ̀ omi tó fi dáná sẹ́wọ̀n fún àmọ̀díwọ̀n rẹ̀ torí rẹ̀ àgbọ̀dọ̀ san kọ́bọ̀ nítorí irú eléyìí wọn ló gbọ́dọ̀ kọ́ gba kọ́bọ̀ nítorí irú torí di eléyìí àti gbọ́dọ̀ yáyàn ní nǹkan káyà lò sanwó ẹ̀ ní yíyá lò sanwó tí ó mú ká tún máa jẹ àǹfààní ojúlówó ètò tí ń bẹ lára nǹkan bí kéèyàn yági ẹ̀yági mọ́ngò ẹ̀yà lò fẹ́ẹ̀fẹ́ ẹ̀fẹ́ lo abẹ́gi mọ́ngò yíyọ láti fi gbatẹ́kùn lónìí tẹ̀ ní pípé tàbí ń gi mọ́ngò ìdùnnà pé tọ̀. títí ìrọ̀lẹ́dẹ́ tí o ti rẹ̀ five thousand lẹ́sẹ̀. ẹ̀yin arígbà ti yági ẹ̀yin ọmọ máa gbogbo mọ́ngò yẹ sára o. igi lẹ́yà bòójì rẹ̀ gán lẹ́yà tó ẹ wá ní tó lásán ayájú lásán ẹ wá owó dọ́gba ẹ máa ẹ ká dọ́rí. lẹ́yìn náà àǹfààní tá a wá fẹ́ yálò ọgbọ́dọ̀ dé tá a lágbára láti gbà á. gẹ́gẹ́ bí ká ya ilẹ̀ a fẹ́ ya ilẹ̀ ló máa dáko bàbá lẹ́sìn pé báyìí ni wọ́n máa gbà ní ọdọọdún ojú àlà àbẹ wọn sọ pé iṣu náà tó gbélé lọ fáwọn wọn ti wá mú sáǹpùlù ìsìn wa pé ó tóbi tó ìtàn èèyàn kan èèyàn tó bá tóbi báyìí tọ ẹ̀yin náà ti gbà bẹ́ẹ̀ ọbìnrin náà sábà wípé iṣẹ́ òtòbi tó tán tó ti tó tóbi tó tán wà ní ọlọ́wọ́ àlùkà ẹ̀rọ ọlọ́wọ́ à ń bà wá. pé gbogbo oṣù tó bá ti tóbi kọjá àbíkẹ́ àfọ̀ kọjá sí pé ṣe àlàáfíà ni ẹ̀yin ẹ máa fẹ́ jẹ ẹ sọ́ra o à ń sọ̀rọ̀ fẹ́jẹ̀ mọ́ irú báyìí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ kan wá ní o fáwọn nàìjíríà wọ́n máa lọ wá omi tí wọ́n fi wẹ òkú nígbà tí wọ́n máa ń wẹ òkú wọ́n máa gba omi tí wọ́n fi ń wẹ òkú yẹn jọ síbi kan omi tó bá fi kàn la wọ́n gbà jọ omi òun ni wọ́n wàá fi sin àwọn olùsùn tó fẹ́ gbìn wọ́n rẹ̀ nú ẹ̀ òun wọ́n wàá lọ gùn bìlíìfù wọn ni pé ìmọ̀ ẹ̀jẹ̀ kí tó tóbi bọ̀kùà bọ̀kùà bẹ́ẹ̀ náà sì ni ẹ pé àtẹnudọ ọlọ́run ló ti ọpa wọn oṣù kan tó ọra o ọ̀dà ọbẹ̀ tó di bíi dúrọ́ọ̀mù ni. irú ojú kòkòrò yìí oní máa ń sún wọn déjì káràrà fúra jẹ. wọ́n wá ní àwọn ẹ̀yà tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ yẹn. nígbà gbọ́dọ̀ yorùbá yìí ni wọ́n ń sọ àmì táwọn náà ṣe o àti bí wọ́n padà sú o. àbẹ́wọ́n ti tọ̀ wọ́n lágbọn Niger state mọ́ Benue state ni wọ́n ti máa ń dárú àwọn àtàyè wò wọ́n ní tí wọn ò bá rí kéèyàn kú láàrin ìgbà tí wọ́n nídìí láti rẹ iṣu tó ń fẹ́ gbìyànjú sínú omi tó ti wọ òkú wọ́n ní wàhálà wọn máa ti kórè rẹ̀ pààyàn. ẹ dàpọ̀ iṣu wa wọ̀ iṣu wọ́n ju ẹ̀mí èèyàn lọ. ẹ gẹ́gẹ́ bí màálù ṣe wọ́n ju ẹ̀mí èèyàn lọ lọ́dọ̀ fúlàní ṣú àwọn jẹ mí ẹ̀ wọ́n á pààyàn nítorí kí wọ́n lè ró mi tí wọ́n fi wẹ̀ rẹ iṣu sí. àwọn olùdílé ẹ̀sìn lè ṣe fún àwọn ọ̀dọ́. tó ń torí di eléyìí báyìí. nǹkan tí bàbá olóko wa sọ pé wọ́n yọ ọ́nlẹ̀ yìí wọ́n yọ olùmọ̀jàǹfààní rẹ̀ wọ́n mọ̀ sanwó fún un. ẹ̀sìn ọ̀kẹ́ lọ́pọ̀lọpọ̀ àwọn tá ń yá wọn lẹ̀ dáko èso owó náà máa ń gbà àkọ́kọ́ àwọn gbàgbọ́ pé oko tó ń dá lórí rẹ̀ kò ní jẹ́ kẹ́ni ẹlẹ́nìkan sọ̀rọ̀ bẹ́ẹ̀lu ilẹ̀ àwọn kan máa lò ó láì jẹ́ pé wọ́n tètè tà wọ́n lólobó. ẹlẹ́ẹ̀kejì ohun tó ní wípé ilẹ̀ yẹn ọ̀kẹ́ níwà ńlẹ̀ lásán láì jẹ́ pé àwọn sáǹfà níbẹ̀ ẹlòmíín náà ó sì wúlò àníyàn dáadáa ọ̀pọ̀lọpọ̀ máa fi ń yọ̀ǹda fẹ́ máa dáko lórí ilẹ̀ àwọn. yéésù owó fẹ́ràn máa ń gba ìgbà míì gan-an lè jẹ́ ẹ bá fáwọn oníṣu ẹlòmíì lè jẹ́ kẹ́gì epo epo púpọ̀ àtẹ́ni ẹ máa bọ̀ àwọn lọ́dọọdún ọlọ́run bàbá yìí forí sí gbogbo tẹ́ bá rí bẹ́ẹ̀ eléyìí náà lábẹ́ òfin ṣẹ̀ríà irú tá à ń sọ̀rọ̀ parẹ̀ náà wá ilẹ̀ yìí jẹ́ ike gbogbo ẹ̀ ilẹ̀ tó kú fómi àgbàdo ló gbìn òkú ìrìlẹ̀ yà tòun lẹ́yìn ilẹ̀ tó lọ́ọ́ dáwó rẹ̀ lẹ̀ kìí ṣe irú rẹ̀ lọ́ọ́ pọ̀ gbà. tó lè jẹ́ dídádò sí lónìí nípa ìtọ́jẹ̀mọ́ yíyá àǹfààní nǹkan lò àǹfààní yẹn á rí i pé adúgbò fọlọ fọlọ ń tà wá ní mùsùlùmí níbi ń bẹ nínú islam yìí ẹ̀yà àti sẹ́yìn bá wádìí rẹ̀ ṣe ń tó rò láyé tí ò sálàyé rẹ̀ ní islam wọ́n á dúpẹ́ fọlọ tí wọ́n sọ àánú wa pẹ̀lú islam fún wa fún wa lóye nínú islam náà ọlọ́pàá náà wà lọ́wọ́ kódà tí wọ́n ti ń tàǹgbọ́ yìí sí wa ọlọ́pàá bó ṣe wá lọ́kàn. náà ní ti ń ti ń gbọ́ tó ti dábàá bí oríire fún láyé àtàkùn yá mi àtẹ̀gbọ́lù àtẹ̀gbọ́. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Thank you. سواء لأنه أجاب من الشعب الأول بعد الشعب سواء تجارين الأول مثلا الأمور تنزل إلى ربع سنة الذي يقع يوم يتبع عليه وقام يتبعه سواء لأنه lọ́wọ́ èèyàn ti pẹ̀ sí ìjọba fẹ́ pààrọ̀ owó sábà pààrọ̀ rẹ̀ ní àbábà àtúnkà rẹ̀ lẹ́dọ̀ sọ̀rọ̀ láwùjọ fẹ́ ká ara wa lọ́wọ́ lórí dáadáa wọ́n ti kọ̀ fún wa láti ara wa lọ́wọ́ lórí ìbàjẹ́ nínú ara ẹni lọ́wọ́ lórí dáadáa ẹgbẹ́ ní kíkà bá pààrọ̀ owó yẹn sówó tuntun nítorí kí owó yẹn má bàa dìbò sí ma lọ́wọ́ wọ́n á ní wọ́n á ní ipò tí ẹni tó kó àwọn obìnrin jọ nínú òun gbàgbà láti fún wa ipò wo lọ́wọ́ àwọn kọ́ ni pé kí lè gbà lérò pẹ̀lú àṣà láti gbà. nàá ẹ wá bẹ̀rẹ̀ àyè ẹ̀yin ọmọ ń tẹ̀gbà lérò pẹ̀lú àṣà láti gbà. Sọ́ọ̀bẹ̀ náà lẹ́ni kí máa sọ̀rọ̀ sí gbòǹgbò àbí ẹ̀kọ́ ẹ̀yin lẹ́ni ẹjọ́ bá béèrè ọmọ sọ̀rọ̀ sí gbòǹgbò òǹkọ́rọ̀ lè bá ayé ẹ̀kún àtúnṣọ náà ṣàdúpẹ́ ìwé àjọ ń kó àwọn obìnrin jẹ ọ máa ń bẹ̀rẹ̀ láti fún ẹ tó àkọ́kọ́ kò sí nínú lànà ilé ìtì ọlọ́ọ̀tìmá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam torí pé àkọ́kọ́ wà nínú lànà ni ìbá ti jẹ́ pé ẹ̀yin làkọ́kọ́ ẹgbẹ́ ọ̀pọ̀ dáṣà láti lẹ̀ ìbá ti pọ̀ láti ayé ànábì sallallahu alaihi wasallam àwọn tàbí alásàlátù abubakar alásàlátù umar alásàlátù usman alásàlátù ali kọ́dà lórí alásàlátù Abu Hurairah ẹ̀ bá gbọ́ òṣùpọ̀ kò sí tọ́jọ́ pé lẹ́yìn náà ah, wọ́n ti ń ká wọn sàlátù ẹ̀dá àwọn ọ̀sọ́ bẹ́ẹ̀ àsàlátù ọ̀ràn àyàn ni káṣá sàlátù bá nàbì sọ̀rọ̀ bá sọ sílẹ̀ làwọn olùmọ̀ sọ pé àsàlátù kan wà tọ́jú ọ̀ràn àyàn lórí èèyàn lẹ́ẹ̀kan nù gbèsè ayé rẹ̀ kò náà nìyí. títà sọláàtì bá nàbẹ Muhammad sọlọba àdìsọlá torí pé tí o bá ti lè sọsọ láti lẹ́ẹ̀kan fún o ti pé àti ọlọ́ọ̀tọ̀ sọ fún aná ọkùnrin pé iná lọ́wọ́ àwọn ọmọdé ìfẹ́tọ̀ ló ń sọ lónà àlùmọ́bí yá iyú ẹlẹ́dẹ́ iná ámẹ́nu sọ́lù àrẹ́bí mùsùlùmù tẹ̀síìmà. tó o bá jẹ́ pé ẹ̀ńdá àgbẹ̀rún aláṣà láti lọ ẹ bá jọ náà kí ló ló lọ́gbà obìnrin nìkan lọ́tọ̀ bẹ́ẹ̀ káwọn ọkùnrin náà oníjọba aláṣà láti ìgbogbo eléyà ẹ̀sùn náà òfin ló dùn mú àwọn lówó dùn gbà lọ́dọ̀ wọn ẹgbẹ́ ìyàtọ̀ lójú gómìnà tọ́lọ́sọ máa tàwa náà ló lórí ire gbogbo wákà tí wọ́n máa dánù tó tó fi máa gbó lọ́dọ̀ sí wọn ìgbẹ́ eléyà kò sí nínú ìlànà ànábì ọ̀sọ̀rọ̀gbà àdìgbà àdìgbà tọ́ ẹ sì rí pé àtàláàtì wọn láwọn àtàláàtì kò sí lóde lárúbáwá pa ẹ jọ máa lọ́sàlá kò sí àsàlátì lédè lárúbá ọ̀sọ̀rẹ́ lọ́wọ́ lédè lárúbá bá ìrẹ́ náà náà ń gbọ́ pé aláwọ̀ máa tẹ́lí tẹ́lí báwo tẹ́lí sọ́yìnlè ìmọ̀ wa ní Islam wọ́n máa kọ́ wọn kọ́ púpọ̀ aláwọ̀ máa tẹ́lí tẹ́lí àlà tẹ́kín tó eléyìí wà ó yàtọ̀ sílẹ̀ yẹn ilé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ lọ́ọ́ ìfẹ́ dálẹ̀ fáwọn obìnrin àtàwọn ọkùnrin ẹgbẹ́ ti bọ́ sọ ọlọ́run ọba yé ó ti lọ bá àtúntò sí lọ́n táyì sẹ́ lọ́n táyì sí sẹ́ lẹ́tà nàbì Muhammad sallallahu alaihi wasallam táyì sàdá dálẹ̀ ilé ìlọ ìgbẹ́ dálẹ̀ fún wa wọ́n lẹ́sẹ̀ àgbàlagbà ni ọmọdé ni ìwá ìmọ̀ ọ̀yọ́ nìkan lẹ̀ ìwá ìmọ̀ ọ̀yọ́ nìkan lẹ̀ wọ́n kọ́kọ́ nìkan dé báyìí ni àwọn obìnrin olóbìnrin máa lò nǹkan ọlẹ́kọ̀ọ́ ni nǹkan ọlẹ́sẹ̀ látù ẹni àwọn ti máa tẹ̀lé ńbẹ àìmọye ìyàwó ìyàwó wọn ti gbà ó lé tí wọn kan sójú gbọ́dọ̀ tí wọ́n bá ti sọ́sí lẹ́yìn tí ẹ fa tó ọ̀pọ̀lọpọ̀ ti di pé ní ìdílé ọ̀pọ̀ ẹsìn mọ̀ pé àwọn obìnrin gbogbo jágbàjàgbà náà ni wọ́n wú àwọn ó sọ wọn ni a máa lọ alágbàláàtù ó ní a máa sèké ní ní a máa sèké mọ́tòmọ́tò wọ́n bá sùn pékinni ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọ́n kó bára wọn pẹ̀lú ìjọba òṣìṣẹ́ jẹ́ mbẹ́ wọ́n ní àbá kan pàtó tá a lásán láti tẹ̀lé kù for the first time kò sí tá a lásán láti rọ àkókò tá a lásán láti yẹn lẹ̀. wọn á gbogbo àbáwá takò lẹ́kọ̀ọ́ pé ah, àwọn onílégbé àwọn obìnrin olóbìn kìíní kan àwọn obìnrin olóbìn náà máa ti ṣe ẹ̀rí tẹ́lẹ̀ máa wọ́wọ́ kú wọ̀ tí wọ́n máa rọrùn fún gbòòrùn burúkú ló kó para òun tẹ́lẹ̀ lásán láti wọn á ní ẹ̀ wọ́n ní wọ́n ní káwọn ọjọ́ wàá kù ọlọ́run àfáàn káwọn òbí màá bókè mú jọ bókè. gbogbo àtàwọn àpéjọ alùpùpù tó rà fún kí wọ́n fẹ́ mú kí wọ́n fẹ́ rí fún. tí gbogbo yẹn náà rádà lọ́sẹ̀ lónìí o ńgbà àwọn ọkọ̀ gbé èèpo nù. ẹ̀ka mọ́sálásí wọn ti ní kọ́ níjàmbá lọ́sẹ̀ láti. tó àbáyẹn ni wọ́n kọ́ fún lọ́rọ̀ sọ ọ̀nà mélòó lẹ mustahab haram makro bùbá yìí mustahabi àbá ẹ̀ máa bọ́ tuntun haram ìwọ makro táwọn àbá kórira bùbá ọdún ọdún pàṣẹ ọ̀dà ẹ ti mustahabi èmi wọn kọ́ àbáàní ọ̀ ẹni nífẹ̀ẹ́ sílẹ̀. ẹ ní bó ṣe sọ pé wọ́n rọ ìtọ́fà tó ti dá sàláàtì sílẹ̀ àwọn olùdíjẹ́ ilé ìjọba náà ni wọ́n náà gbọ́ ìwọ̀ ìyá ọ̀gbìn náà ìyá náà ni wọ́n wà á mẹ́sìlẹ̀ kan náà àti mẹ́sìlẹ̀ kan ṣẹ̀ṣẹ̀ wù ládùúgbò àwọn fẹ́ rí ìmáàmù tí wọ́n wà á kóra wọn àwọn ìyá aláṣẹ ìdá kùn tó dáṣẹ láti dáná lọ sílẹ̀ ìdí náà ẹ̀tọ́lọ́ ti gbé tí ọlọ́ ti gbé léyìn tó ti ẹ̀ ní alásàlá tí ọwọ́ àbí òní sí ọ̀gá alásàlá ilé ẹ̀kọ́ náà wà ìwà fẹ́ntì kọ̀ wá. ẹ̀rọ àti gbogbo wọn dẹ́sẹ̀ nítorí báwọn ibi gbogbo ẹ̀rọ sọ́dọ̀ alásàlá ti náà wọ́n ti di gan ọlọ́run fàájò ẹ̀ gbogbo sọkúsọ dáná sọ yẹn wọ́n ti di gan lọ́ọ́ bá lé ẹ̀ máa yẹ̀wò ọkọ̀ ọ̀sẹ̀ gbórígbó àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ ní ìrọ̀rọ̀ kúrò sẹ́ni ẹlẹ́ni nínú kùnú ni wọ́n dà sí fún ọ. tó lẹ́yìn jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o. tó ẹ wà á máa gbọ́ àwọn òfin yẹn àtàlátì àtàlátì àwọn oníwádà nílẹ̀kọ̀ọ́ báyìí àtàlátì mu. ẹ rí látara àbórí kálukú lẹ́sìn àtàlátì ti máa lọ. tó àwọn náà tó wá ń gbájú àlọ́ ilé ara wọn wọ́n ti sàtàlátì general wọ́n tún wá nírọ̀lẹ́ jimá ilé ìwọ̀ ya alágbájá ni àtàlátì kan lọ́sùn ní jimá yìí o wọ́n tún lọ bẹ̀rẹ̀ wọn á bá wọn ṣàdúrà wọn ti ti pọ̀ kankan ní táwọn kan wọn ti ń jọ kan á àgbàwọ̀ àtẹ̀wé mọ́tà yóò rọ ọ̀rọ̀ bí i àìṣòro ni kí ni àìṣòro ni ọlọ́gbẹ́ mi ń dé ọlọ́gbẹ́ mi ò ní kù tọ́lọ̀ ó fi gbé ọ gbé ọjọ́ sọ pé wọ́n ọgbẹ́ ìṣòro ó sùn lọ́dọ̀ ẹ̀sọ́ ọ̀rẹ́ bí àìṣòro ni kí ni ìṣòro wọ́n mú àwọn kékeré sílé ẹ̀kọ́ wọn lọ tó gbogbo ara àtìsí ọkọ̀ ọmọ tó ọlọ́mú títí àwọ̀ ìdálásọ̀lá ti lọ ilé ẹ̀kọ́ kọ́ wa lè kíkọ́ akọ́kí ó di mọ̀álímà ọmọ tí ń ṣe kọ́mọ tí ó ti tó àwọn ọmọ fún wọn lórí pélé rẹ ló padà sí dáadáa bá alhamdulillah ìjọba ti jẹ tó àwọn ìyàwó wa ẹja tún wọn lè fọmọ wa lè kíkọ́ àtìsí sàn yìí fún akẹ́kọ̀ọ́ wọn akẹ́kọ̀ọ́ bá lànà náà ní ìṣòro bá lùdìlẹ̀ bó o sì tẹ̀lé ayé àwọn òní rí wọn kọ́ wá lẹ́ẹ̀kọ́ láti náà ni náà ni gbogbo nǹkan tẹ́ dàrú ní ṣe ń dàrú rẹ̀ lè jẹ́ òbí rẹ̀. Thank you.

tí àwọn ta ní wájú ìfọ́nà ní ọmọ ìwé àtàrí ìgbàjọ́. Àyùmọ̀ tó pàṣẹ ìṣàmì ìṣòro àwọn ọmọ wọn àwọn nínú àwọn ọmọdé lọ́dún ní àlẹ́ ìwọ̀n wọ́n ti fa àwọn ìwé ìwọ̀n náà. Ìgbàgbà gbogbo ni wọ́n fa àìsàn láwọn ìgbà ọlọ́ Sọ̀bẹ́ rí àkíyèsí ká pè láṣẹ. Gbogbo ń jọba lọ síwájú láyé, jọba sì lẹ́yìn tọ́lá rẹ̀ ọba da àwọn ọ̀dọ́ lẹ́bàájì rẹ̀ tó táwọn ọ̀dọ́ tó ní àwọn náà ní bàbá lọ́la tó nígbà tó tọ́ bá ti ṣe dáadáa nígbà tó wà léwe ìgbà tó ń kí ogbó ọba fi dé ba ẹ̀rí pé àwùjọ tí wọn yóò da yàtọ̀ sí ti àwọn bàbá bàbá tí àwọn ti di gbígbẹ́ ńgbà tí wọn ti wọn ọ̀rá yìí lọ. ṣùgbọ́n ìgbà ọ̀dọ́ bá jẹ́ pé etí òní mú síwájú bá ẹ̀sìn ọlọ́run tí ò ní mú ìdàgbàsókè bá súnà anábì sọ̀rọ̀ bá àṣìṣàn náà bá hun rí má yóò máa ṣàpèjúwe bọ́jọ́ ọ̀la àwùjọ wọn ṣe rí ni. ilẹ̀ rúdẹ́ báyà fúnra àwọn àwùjọ yìí. ẹ̀rí pé àwọn ọ̀dọ́ sẹ́jọ́ máa mùsùlùmí nínú àwùjọ ti wà ìfún ìgbárùkù tí wọ́n máa gbọ̀dà nílẹ̀kọ̀. mẹ́rin ní fún wọn sọ pé àwọn mọ̀lẹ́kà làwọn mọ̀lẹ́kà ọba yẹn lọ́kàn jẹ́ àmì pé ọjọ́ ọ̀la àwùjọ ó dé ń nípa ọ̀rọ̀ ẹ̀sìn. Gbogbo àti wọn wà tó dààmú pẹ̀lú ẹ̀sìn ọ̀nà. Tó aláwọ̀ ẹ̀dá ẹsẹ̀ sí náà ìdí bíbí àbúrúkú. Ká máa kúsọ ká máa wéwèé ká máa máa lẹ́bà wọn. Àwọn ọ̀kà kankan. Torí ìdínú tọ́pọ̀lọpọ̀ fi dààmú pẹ̀lú pípọ̀ wọn lọ gbọ́rọ̀ lọ pẹ̀lú pípọ̀ wọn mọ kíní lànà anábì sallallahu alaihi wasallam àwọn wá sọ islam di fashion ike kálukú fọ́ọ̀mù tiẹ̀ kálukú ọmọ ẹsẹ̀ tiẹ̀ wọ́n rò pé bóyá jẹ̀mọ́ ẹ̀ kan ni àwọn tó máa ń ṣèdánilẹ́kọ̀ọ́ fẹ́ ni wọ́n fẹ́ pè yẹn lọ sí tiẹ̀ jẹ̀mọ́ àbá o islam kọjá jẹ̀mọ́ jẹ̀mọ́ ìkéni kí la fẹ́ fi ṣe. à ń tẹ ọ̀rọ̀ sídà ọlọ́run sọ à ń tẹ ọ̀rọ̀ sídà ọlọ́run sọ lọ́wọ́ àti sẹ́lẹ̀ sọ kó lè bá a sọ́nù ilé láyé àtàlùkù yára kí la fẹ́ fi jẹ̀mọ́ àkẹ́sẹ̀ òsèlè táwọn òkòtò tó wá lọ kọ́ wa mẹ́nà kọ́ wa ríran kọ́ ọmọ nípa ẹ̀sùn ọlọ́tò ṣe gan tó ń tẹ́ra rẹ jẹ́ káyé kẹ́kẹ̀jọ́ lè bá fóònù tó ti ayé rẹ ẹ wà wọ́n wà dàbí gbà tí èèyàn ti sáku olù èèyàn òṣèlú àwọn ìgbọ́rọ̀ lọ àwọn ọ̀dà amúfún pàápàá jùlọ àwọn ọ̀dọ́ kí ni wọ́n fọjọ́ ayé tí wọ́n ti tí wọ́n lè lọ pa àtọ́lọ́ọ̀ ẹ wá rí ọ̀rọ̀ tí ò tọrọ tó bá ṣẹlẹ̀ ẹ̀yin náà máa rí dìde ah Allahu Akbar bóyá ni ọjọ́ ọ̀la Islam ti fẹ́ rí láàrin wọ́n bá yẹn lẹ́rù wà báyìí torí pé sẹ́yìn máa lọ gbọ́rọ̀ ọ̀rọ̀ lójú méjèèjì lẹ́sìn máa gbé ah àti tí wọ́n ṣe yókù díẹ̀ káàtó ah àti ìmọ̀ ń ṣe dáa mọ́ màdúpẹ́ fọlọ́ ètò kù káàtó ó sì rí pé mo yí padà sí dáadáa ilé ẹ̀kọ́ ló ilé ẹ̀kọ́ ìwé ló gbé wọ̀lú yìí tí wọ́n ń gbé ìdánilẹ́kọ̀ọ́ tí ń gbọ́ra lẹ́kọ̀ọ́ ẹlòmíì ti mú àyípadà rere wọ àwùjọ rẹ̀ náà ó ti jẹ́ pé òun ní ìsìn láwùjọ rẹ̀ kò fi fọwọ́ rọ́ sẹ́yìn wọ́n á wà nù pé pé ò lè wá ìdí ò lè wá mi pé ò lè wá mi ò tún lè wá mi ó ti ojú mẹ́rin àmọ́ atanra wa jẹ gbogbo ọgbà wa màláìkà làwa àwọn àdààmú tó àfi ti bíbíà àwọn gbádùn àkálí àwọn èèyàn ẹ̀yin náà kà lọ́sọ̀ yìí ó ẹ̀yin náà ẹ̀yin náà ó nìkan ó àwọn òbí lẹ̀ àwọn yẹn ń tanra wọn jẹ wọn lò pa àwọn ti ẹlòmíì jẹ ẹlòmíì ló wọn ráàyè àti ẹni tí wọn bá ti ráàyè fún dáadáa yẹn máa ráàyè fún ètí ọ̀dà bọ́lá ti dáyà ẹlòmíì ọ̀wà ẹ̀ wá kẹ́kọ̀ọ́ pípẹ́pípẹ́

ẹni tí ń wá ara tiẹ̀ ní àbẹ́tọ̀ máa ti ń bọ̀ tún mẹ́lòmínà lọ́wọ́ rárá ó sì wà yìí torí ibi tó máa rìn sí ọrú báyìí ìwọ polongo rẹ fún lọ́gùn rẹ fún ọ̀dà wa wọn náà mẹ́lòmíì wà wọ́n máa múra wọn lọ sóde ijó wọ́n máa múra wọn lọ sóde ọtí wọ́n máa múra wọn lọ àìsí káwọn náà máa múra wá síbi táàtì sórí ilé ayé àtàkùn yá mà nítorí pé tá a bá mú wá àwọn òkùn gbaládàrú tiẹ̀ àti níbi nǹkan kan fún nù tiẹ̀ torí pé tí èèyàn bá ṣe rìn síbi dáadáa kò sì sẹ́ níbi kan sọ pé fi àìdálẹ̀ wàhálà yóò máa filẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ níbi tí táwọn tẹ̀sílíìgì o àwọn èèyàn sọ fún yẹn kó fa àìdálẹ̀ o lọ́dọ̀ àlùsùn náà ẹni tí bá ń sa ìdáwà sọ fún un fi àìdá yìí sílẹ̀ àwọn oníṣẹ́ ọba rẹ̀ ti mutí má sọ fún pé kọ́wọ́ mutí má ìfọ́sọ́ bá sọ fún pé kọ́wọ́ mutí kò ní tẹ̀lé ní tẹ̀lé jáde jáde báwò. àlejò sọlá ìṣúná sọ fún máa ń rọ àmì nǹkan mọ̀ nkàrán pẹ̀lú ọ̀rọ̀ yìí òbí ẹ̀. ẹni tó bá rà ìdáná yẹn ọwọ́ rẹ̀ nígbà tí yìí padà fẹ́ẹ́ lẹ́mìí ọ̀sọ́fẹ̀ pẹ̀lú ìpadà fẹ́ẹ́ lẹ́mìí ọ̀sọ́fẹ̀ tó nítorí ìdí eléyìí báyìí ìgbà tí ìwọ bá wá síbi dáadáa kí ẹlòmíì náà lọ́wọ́ kí ẹlòmíì náà lọ́wọ́ ebi tí wọ́n ti gbé sí yìí tayọ sí Yorùbá lẹ́gùn yìí báyìí ẹ lọ lẹ́ Haúsá gbogbo èdè yóò ní gba mọ́tò gbogbo èdè gba mọ́ṣíìnì níbi tí bíbí òkun dé wọ́n ti gbé sí yìí tayọ lẹ́gùn Yorùbá àti lásán kọ́là gbọ́ yóò sí láwùjọ Yorùbá nítorí pé àwọn àkìgbárùkù ti afẹ́ mọ́tọ́lọ́ àkìgbárùkù ti afẹ́ mọ́tọ́ anábì sallallahu alaihi wasallam ẹ sì mọ̀ ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ náà wà gẹ́gẹ́ bí títí ń gbọ́rọ̀ ọlọ́yìn nígbà tí ẹ bá fẹ́ ṣe ṣe tí ọba ṣe ètò àtakò sílẹ̀ ni ó tún ṣe. tó ti máa lọ ẹ táwọn afẹ́ àgbọ̀wọ́ bá tán lẹ́sàn-án àwùjọ tí wà yóò sì lágbára àti gbàrú ẹlẹ́yìn. subhanallah tó bẹ́ẹ̀ ṣe gbọ́dọ̀ máa sọ ẹ dàkún dè wá ní àwùjọ yóò tó gbà. ara yín ó sì agbaná kọ ọlọ́mọdé ara tí wọ́n gbaná o. torí pé téèyàn bá ti torí rere ni pé ń bọ̀ nítòsí ní kékeré máa bẹ lọ ọlọ́dà tó ṣe rọrùn ṣe rọrùn fún mi láti lò kí ọgbọ́ pé o tí wọ́n bá lò mi lò sì lò ẹ̀rọ pé díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ dẹ́rì táwọn èèyàn náà bẹ̀rẹ̀ sí ní ṣe ilé ìjọba ti ṣe jẹ́mẹ̀ lórí àkéèsí tẹ̀sí ọ̀dà ọ̀dọ́ wọ́n sì dojú ọ̀rọ̀ kan pàtàkì tó pé ọ̀dọ́ là ń sọ̀rọ̀ ànábì lọ́wọ́ gbogbo wọn pátá ọ̀dọ́ ni wọn tòtọ́dọ̀ bá ti wà ń di ọ̀rọ̀ kan àti lọ síwájú nǹkan yẹn ọ̀rọ̀ ìmọ̀lẹ̀ sì ni pé ọjọ́ iwájú agbègbè ibẹ̀ yóò dá nítorí pé kálukú aráàlá ń dàgbà lójoojúmọ́ yìí àná ìlà padà tàwọn bàbá bàbá lọ́la tí wọ́n mọ kọ́rọ̀ wá bá ẹ̀kú tẹ́yìn bá di bàbá bàbá oníkálukú náà mọ gáìdì ọmọ tiẹ̀ náà lọ sí di dáadáa ni. àwọn ọmọ àwọn ọmọdé ọmọ bí ó ṣe di pé dáadáa pọ̀ kò fẹ́ tì wónù. tẹ bá lọ sáwọn lómi náà lẹ yorùbá yìí wàláyé èèyàn sì ní fẹ́ kú rẹ̀. ibi tẹ́ ẹ̀rí kò rí dé ó dájú pé iṣẹ́ ọjọ́ tó ti pẹ́ ni àwọn ọ̀dọ́ wọn wá gbárùkù tó dodo ní orípa rẹ̀ ti wà lónìí. àmọ́ láwọn ọ̀dọ́ ti wà yìí adúpẹ́ fọlọ́run àdúpẹ́ fọlọ́ sẹ́yìn tí o bá ya ojú ní ọ̀sán pé òun ní dúpẹ́ fọlọ́ àdúpẹ́ fọlọ́ ìlọsíwájú náà bẹ̀ ṣùgbọ́n kò sí ìtún lẹ́bù dáadáa ẹ̀sẹ̀ lọ́síwájú bẹ̀ wọ́n bá rẹ̀ torí káwọn èèyàn kan wà kọ́lọ́ ọ̀bọ wọn pa àwọn gbogbo wa dàtà ìdá sẹ́yẹ pé kò sí ọjọ́ náà àwọn lẹ́bàá wájú àwọn lẹ́bàá wájú kódà ẹlòmíín tún bá dé bí wípé tó bá mí torí kó ti sọ di apá kan nù gbèsè ayé rẹ̀ níṣẹ ń gbọ ń lò Ọlọ́run bá kọ má pa wá dàtà ìdá báńkì wá ń ṣe ẹni káwọn náà tún fa àwọn míì wá fa àwọn míì wá tó dábò bá sáà gba Islam ẹwọ èèyàn tó mú gba Islam tàṣẹ èèyàn nínú wọn ni òsì sínú ẹni tó ti tàdé àlùjẹ́nà fún látàyè torí ẹ Ọlọ́run bá kó gbàdúrà wa àwọn bàbá bàbá náà ẹ̀rí pé irú bàbá tó sọ̀rọ̀ bàbá làwọn ẹ̀yin náà tún wá bá wa ṣiṣẹ́ kan lágbà àwọn bàbá bàbá àwọn bàbá bàbá káwọn náà fọ ọmọ wọn lẹ̀ fún ojú wọn lè tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ ọmọ náà ló fẹ́ tẹ̀lé súnà anábì sọ̀rọ̀ bá àdìsẹ́ náà tí bàbá sọra rẹ̀ lòkúta àdìgbò níwájú ẹ̀ pé lójú ayé tó ń kọ́ ló ti tẹ̀lé. pẹ̀lú eléyìí náà tẹ́ bá ní fọ́rùn tẹ́ fi ní àyè láti bá àwọn bàbá bàbá sọ̀rọ̀ ẹ kéèyàn tilẹ̀kùn mọ́ ẹgbẹ́ kò ní wọlé àti kó igbó dípò rẹ̀ ọlọ́run ọlọ́wọ́ ọmọ rẹ̀ fẹ́ fẹ́ wọ́n á lọ́gbà ẹ lọ́ fọ́ máa padà tẹ̀sí kẹ́hìn náà wọ́n ní bàbá kan fọmọ sílẹ̀ ẹ̀kọ́ láti kéékèèké ọmọ yẹn lọ lé kí ó ẹ sì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin tó wá lé kí sítáàfù ní ètò ọ̀dà àtinú wọn gbé wá ń bẹ̀rẹ̀ ó táì ó táì àwọn ọmọ bá bẹ̀rẹ̀ sí lóbòrí borí kékeré ń di nílá tẹ́sí ń dàgbà ní borí ń ga ní borí ń ga bàbá wa ní òun ní gbàgẹ̀rẹ̀ yìí ọ̀dà sórí ni ó lè òun ní gbàgẹ̀rẹ̀ yìí. ìjọ́ọ̀bù ni wọ́n ti kọ́ alẹ́ kí ó nù gbẹ́dún sí mùsùlùmí ọ̀dọ̀ máa múra áá ìfaramọ́ náà wọ́n mẹ́fìlẹ́ kí ó lẹ̀. ẹ̀sìn wa fún mi rún èèyàn ní lónìí kò sí ọ̀kan nínú àwọn ọmọ tí wọ́n fẹ́ ṣòkòtò ni ṣòkòtò sísàn rẹ̀ hàn. olùkọ́ re jẹ́. bóòlù sàn rẹ̀ hàn bóòlù sàn rẹ̀ máa fi hàn. nínú ṣòkòtò tó ń ká ẹ wá máa oríṣiríṣi ń bàbá yẹn wá ń dùn pé ẹ àwọn ọmọ tó ṣà ẹgbẹ́ tó ṣe orí torí ẹ nítorí àwọn òbí wà tó pé àwọn gbàgbà ní tẹ ẹ débi a ti sọ pé bẹ́ẹ̀ kálukú wa náà ní ká pé yẹn sẹ́sìn ọ̀nà. ẹnìkan níbo ni ó sì rọ̀ mí lọ́rùn láti tẹ ẹnìkan wá síbi ìdánilẹ́kọ̀ọ́ báyìí ọ̀rọ̀ ọ̀rùn bàjẹ́ gbogbo ìtawà náà ń gbọ́ àbọ̀dọ̀ máa gbọ́ lágbọ̀dájọ́ o àbọ̀dọ̀ máa gbọ́ lágbọ̀dájọ́ ẹ̀rọ bá ṣe máa ń bi tá a dáa ṣe pọ̀ tó yìí tó bá gbé ní kálukú wa àdúgbò tọ̀tọ̀ tá a ti wá àwa mú ní ìbáradà ìdílẹ́yìn àtúbà ojoojúmọ́ èrè pé mo ń wí gbólóǹkan fáwọn èèyàn tèmi gbọ́ táwọn ọ̀gbọ́n tí ó ṣe wọ́n láǹfààní sẹ́wọ́n pé orin náà tún tẹ̀ dánù èèyàn gbọ́dọ̀ dákẹ́ èèyàn gbọ́dọ̀ kú ni títí tọ̀ jẹ̀mọ́ àwọn sàlámù alẹ́kùn àdékùn sàlám tó ìrántí ọlọ́run ní káwọn ọ̀sẹ̀ ìrántí torí pé ìrántí ń kọ́ yọ̀ràn tàwọn olùgbàgbọ́ òdodo láǹfààní nínú tí mo gbọ́n dánilẹ́kọ̀ọ́ lánàá tó náà ní báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí kọ́lọ̀ wọn gbogbo alọ́ láti lè fi ṣèwà wo àwa ká máa lọ gbọ́dọ̀ adilẹ́kọ̀ọ́ ẹ rí i pé ẹlòmíì ó sì torí eléyìí wá ẹlòmíì ó sì torí tó wá sọ ní ìdánilẹ́kọ̀ọ́ yìí tó wí ní gbólóhùn tó ti tẹ̀rántí fún wọn wàlúwà ó lè jẹ́ pé ní ó jẹ́ wà lìjànà tó bá ti jọ́ gbẹ̀dà kẹ́ tó kọ́ mọ́ àṣọ nítorí ọ̀sán ní òbí ṣe wà ó ní ọ̀bà ti jọ máa lìjànà torí ẹ̀ mẹ́jà kùnú àwọn sàábé báwọn náà ṣe ń gbọ́ nu kò tí ẹ̀ sí tíra láyé ìgbà náà wọ́n ṣe ń gbọ́ lẹ́nu ànábì gbogbo wa lẹ́yìn àṣùbà táwọn mọ́tíláṣí wa gbogbo ẹ̀jẹ̀ amúmọ́sẹ́ tá n bá ń ṣe ọ̀tá mi lójú pé lọ́síwájú ọba wa ọ̀tá mi lójú pé lọ́síwájú ọba wa tá a ṣàdéhùn àbá ṣàdéhùn tá a ṣàdéhùn tá a ṣàdéhùn àbá ṣàdéhùn náà ìṣàlọ̀ àṣàdéhùn pé a máa ṣe tààlí báwọn èèyàn lẹ́yìn àṣùbà ojoojúmọ́ ládùúgbò wa nínú olóòtú tó kí lọ́ọ́ mọ ẹ má dá lóhùn bẹ̀rù kó àwọn káwá tí àwọn ó ti múra yín lẹ̀ ṣe kí ni àbíwé kákéwú àbí kí ni kẹ́kọ̀ọ́ bá jẹ́ pé tápà mo fi kákéwú tó nítorí de eléyìí báyìí èmi olóòtú akákéwú olóòtú kí ni òun náà sì rí pẹ́ńtọ́ ń sọ òdodo ní o ṣùgbọ́n kó lè bá fọ́ọ̀tì rẹ fọmọ́ bàtú fọmọ́ inú wọn fi máa ṣe lẹ́yìn tá a bọ̀rọ̀ dín lánàá ní pé báyìí tó láti bẹ̀ náà láti ti máa bọ̀rọ̀ lọ lónìí. àdákẹ́ ẹjọ́ bá sọ̀rọ̀ lọ kíni sọ dúró. tó ẹ̀rí pé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yóò fi di pé dáadáa ẹ̀ náà ń tẹ̀ka gbogbo àdúgbò torí pé ẹnìkan ò lè sọ ẹ̀sìn ọlọ́run fáwọn èèyàn gbogbo àdúgbò kápẹ́kọ̀ gbogbo òní. tó gbogbo wa náà ẹ jẹ́ ká rí nǹkan kan ká máa di nǹkan kan mo náà ló di kí mo pọ̀ lórí tiwa náà kí ni mo rí dìmú lálẹ́ yìí pẹ̀lú ògbọ́lọ́ ní ti sọ̀rọ̀ láàrọ̀ la. ó kọ́ alhamdulilayi wọ́n rí i pé níjó ni mala hussein baba kọmarudin wọ́n tọrọ kankan kílọ̀sì ní káàtì fẹ́tọ̀ sẹ́nìkan náà ti tọrọ kankan táàsì ti fẹ́tọ̀ tá a ti parí ibi ká bá wọn ṣèwé kan nípa sọ̀láṣí jẹnáàtà àti pàṣẹ jìnnà lórí rẹ̀ kan òṣùpọ̀ ṣe é sí mala hussein tọrọ ń jò ọlọ́run ti ní kọ́ yọrí nípa àwọn àkókò sọ̀lá ní Ògbómọ̀ṣọ́ ń bì àti gbogbo agbègbè rẹ̀ sáàbì máa ma gba ogan àkókò sọ̀lá tuntun lónìí gba ogan àkókò sọ̀lá tuntun lónìí gba ogan àkókò sọ̀lá tuntun àṣírí lónìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣé aáwọ̀ yápanyárin yóò fi dẹ́kun láàrin àwọn èèyàn? nípa dọ́jẹ́ máa àkókò sọ̀dá. ìdáhùn fẹ́ ó jẹ́ kí gbogbo ẹni tó bá máa tẹ́wọ́ gba ọ̀kọ̀ọ̀kan lọ lẹ̀ mọ́ àwọn mẹ̀sáájì dàdúgbò wọn. kò kọ́jọ́ pé wọ́n lè ṣe àlàyé tá a kọ́ àkọlé rẹ̀ síwájú yìí síwájú kẹ́ ẹ tó máa lẹ̀. ẹ sì lẹ́ tàlàyé tàlàyé yìí náà nítorí ọjọ́ ọ̀la. tó àlàyé ṣe náà náà ní kí súnà anábọ̀ Muhammad sallallahu alaihi ó fi hàn wá gẹ́gẹ́ bó ti ṣe pàtàkì pé ká máa ṣe sọ láti wá ní àkọ́kọ́ àkókò ká máa ṣe ní àkọ́kọ́ àkókò torí pé ọ̀bẹ nínú àwọn tẹ́tọ́ lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí jù gẹ́gẹ́ bó ti wá nínú hadith Abdullah ibn Mas'ud radiyallahu anhu eléyìí tá a kọ síbi tá a tún kọ tuma rẹ̀ sára rẹ̀. báwo láti ṣe wá máa ma àkókò sọ láti kọ̀ọ̀kan anabi sallallahu alaihi wasallam ti sàlàyé eléyìí nínú hadithi abdullahi ibn amr ibn al-aas radiyallahu anhuma hadithi náà tún mú wá ń bì akọlárúbá fún akọtuma rẹ̀ sí léde yorùbá. ǹjẹ́ anita bá mójútó ìsinmi mànà tó alátọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam nípa àkókò sọ láti kọ̀ọ̀kan yìí táà ń lò ó ń dájú ni pé ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n mi sí omi ò ṣé máa ń ṣẹlẹ̀ láàrin àwọn jàmá kan sí jàmá mi nípa sákòókò sọláàtì ti tó tẹ̀ fi pe sọláàtì nìsín ẹ̀ mọ̀ sákòókò tó ti tẹ́tẹ̀ pe sọláàtì ọ̀bá ti wáyé. tó àwọn apàkíyèsí àwọn èèyàn lọ síbi pé ẹni tí wọ́n ṣàfihàn rẹ̀ nínú àdéhìí yìí nípa àkókò sọláàtì kọ̀ọ̀kan kò sí fọwọ́rọ́ sẹ́yìn àti ká mójútó asọ̀gbà wo sọláàtì gbòòrò wọn lé bá nàbì ti sọ sọláàtì làásù sọláàtì maghrib sọláàtì làìṣà tó fi dórí sọláàtì sọ́tù ǹjẹ́ àkókò wa gan-an ẹni àkókò sọ̀láàtì ẹni máa wọlé ní Ògbómọ̀ṣọ́ àti gbogbo agbègbè rẹ̀ gẹ́gẹ́ bí ìbéèrè tí olùṣèbéèrè tó ṣe lọ́dọ̀ wa níta bá wà sàlàyé rẹ̀ láti fọ eléyìí jáde èyí sì sàwọn aláṣẹ Rabitatul Alamin Islam ní Mẹ́kà àwọn náà ní kọ́mítì kan tí wọ́n fi lélẹ̀ wọ́n ti tẹ kọ́mítì ní kọ́ máa fọ àkókò sọ láti kọ̀ọ̀kan ní gbogbo òlú kọ̀ọ̀kan tó gbajúgbajà lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé. tó táwọn èèyàn fi máa ma àkókò sọ láti nílùú wọn. tó àwọn agbésí Ògbómọ̀ṣọ́ àti àgbègbè rẹ̀ agbéjáde nínú ìwé yìí kó lè bàa jẹ́ ẹnjí yóò mú ni máa ma àkókò sọ láti kọ̀ọ̀kan pàápàá bákòókò bá ṣe ń yí padà sí àsìkò ẹ̀rùn àsìkò ọyẹ́ àsìkò òjò. ẹnì pásítọ̀ yóò máa yí padà ní àwọn àkíyèsí pàtàkì kan ní o àwọn àkókò tí ó ń bẹ lákọọ́lẹ̀ yìí báyìí yíṣà alukóhánì tàbí súnmọ́ anábì sallallahu alaihi wasallam ló fún wa ní gbèdéke àwọn àkókò yìí o kan lónìí o ọ̀la mẹ́ta o o bí o ṣe táwọn kan ṣe láti máa ma àkókò sọ láti ní ní ìbámu pẹ̀lú àwọn àmì dáná ti ti ṣàlàyé wọn nínú àdéhùn tó síwájú. káwọn á mọ̀ yín pé olùrànilọ́wọ́ ni làwọn àkókò tá a kọ́ lẹ̀ yìí jẹ́ gẹ́gẹ́ bí àwọn ẹni tó ṣe ti ṣe ṣe kìí ṣe tó ní final. ìgbà tá a bá ń wò ó wípé bákòókò tí wọ́n sì wí yìí àkókò sọ láti ti tó àbí òtún ìtò kí ni wọ́n máa làjà kájáde wo àmì tánàbí sọ̀rọ̀ wá àṣọ́là ní káwò gbogbo àwọn àmì yẹn sì ní í ṣe pẹ̀lú pé yẹn ríran tó òdi ẹ̀dàrí àbí òdi ẹ̀dàrí tó òdi gbogbo nǹkan tó ti gùn tó bí nǹkan ti gùn àbí òdi gùn tó bákan náà tó òun ti wọ̀ àbí òdi wọ̀ láàbọ̀ gbogbo eléyìí ojú náà lè yóò fi wò àwọn pápá tó ti kú òlójú sọ́mọ́ àbí òdi kú láti mọ̀ pápákọ̀ ẹ̀ṣẹ́ àti tó àbí kò tí kú gbogbo eléyìí ojú náà yóò fi rí táwọn bá tó pàgọ́ kan ẹni sọ̀ láti kan wọlé ẹ̀jẹ̀ káwọn náà lọ wò táwọn pé ṣé àmì dáná bíi pé káwò tó ti kú bẹ́ẹ̀ àbí òsì bẹ́ẹ̀. eléyìí agbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ kámọ́ àgbẹ̀ ńgbà wọn ti kọ́nu pépà wọn pépà náà sì ní fáínà láti ti máa dá wa lórí ti mi sílẹ̀. ẹlẹ́ẹ̀kejì àkókò tí wọ́n pè ní àkókò sọ láti kọ̀ọ̀kan nínú òwe yìí kìí ṣe fákòókò náà lẹ́ẹ̀gbẹ́sọ̀ láti dìde o ìtumọ̀ rẹ̀ ni pé àkókò dáńpẹ̀lú àkókò sọ láti kọ̀ọ̀kan lẹ́yìn tó pè sọ láti kọ̀ọ̀kan ẹ̀yìn ìgbà tẹ́ ẹ bá wá pè é bẹ́ẹ̀ máa fi bí ìṣẹ́jú mélòó kan sílẹ̀ bẹ́ẹ̀ni tí ń sàlùwàlà bẹ́ẹ̀ni tí ń bọ̀ láti ilé bẹ́ẹ̀ni tí wọ́n ti ẹ̀ lẹ́sẹ̀ ń jí bẹ́ẹ̀ni tí ń yan nábìlà lọ. ẹ̀yin lẹ́ẹ̀ mà bàbá àfìṣẹ́jú márùn-ún lẹ̀ bàbá àfi mẹ́wàá lẹ̀ bàbá àfi mẹ́ẹ̀ẹ́dógún lẹ̀ bàbá àfọkù ìṣẹ́jú lẹ̀ bàbá fúru àṣùbà gbé torí báwọn èèyàn ọ̀ẹ́sẹ̀ sí ni ẹ máa fi bí ìṣẹ́jú mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún lẹ̀ fún bírò áfù torí báwọn èèyàn ò sùn. magreth ẹ̀ ti ìṣẹ́jú márùn ilẹ̀ mà ìṣáì ẹbí ìṣẹ́jú náà dé tó ogún ìṣẹ́jú lẹ̀ ilẹ̀ mà. sòkòtà ní jẹ́ pé ẹ ti wá pè ní lápè ilẹ̀ torí tẹ́ ẹ bá pè lápè ilẹ̀ àpèdànù ni ẹ̀ o kò sì ní ládàá. báwa ṣe ń pè fún sọ̀láàt ṣáájú kákòókò rẹ̀ tó wọlé àgbọ̀dọ̀ dáhùn. torí pé oúnjẹ ìdára gbóná ni ń kọ́ nípa bá ń ń pè ní lákòókò Ah, náà la sọ pé ọ̀dà àtàwọn àfìsẹ́jú díẹ̀ lẹ̀ nínú àkéèsí kejì agbẹ́gbọ́dọ̀ sọ ká pé sọláàtì kan lápè ilẹ̀ tó bá yẹ ní sọláàtì sọ láti kọ́kọ́ pé ta lákọ̀ọ́kọ́ ṣáájú kó tó di bá àlùfáàjàrí yọ ẹlẹ́ẹ̀kejì yẹn a ní pé àfi lẹ́yìn ìgbà tí àlùfáàjàrí bá yọ tó yẹn ní pé ta lábẹ́ pé ta lákọ̀ọ́kọ́ káàgó tí wọ́n pè láago sọláàtì sọ́dọ̀ tó wọlé láti pé òun ṣùgbọ́n lẹ́ẹ̀kejì oúnjẹ ni ìpèrún pàṣùbà náà la pè ní ìpèrún alákọ̀ọ́kọ́ tí àṣọlá tó kọ́yọ̀ mìíràn náà wọ́n wà mẹ́ eléyìí wà ní ìpè àyàfi lẹ́yìn bàtà kùkù bá wọlé tẹ́lẹ̀ ìbá ti yé wa ajẹ́ pé gbogbo oníkàlùkù tí ọba gba ìwé yìí ó ti ma àlàyé tí ọba ti kún yóò rí ní kíkọ́ ọ̀lẹ̀ yóò lè kà sáwọn èèyàn létí pàtó ti alẹ́ gbogbo ẹ̀ tàlàyé tàlàyé tó bó tilẹ̀ jẹ́ pé àwọn pépà náà pọ̀ ibi tá a lẹ̀ mọ́ ọlọ́run ràn wá lọ lára àwọn ògiri nítorí pé pépà yẹn lọ bí mẹ́fà àbí bẹ́ẹ̀ kan mẹ́fà tó torí délé àwọn ìjọba àgbà fún wọn gbà lọ́dọ̀ mala abdulrasaq oníkọ̀mpútà ìfáànù mùkànbẹ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك